وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله دعوة الله ọba tí ó lẹ́tọ̀ọ́ sí eléyìí tí ó tún fi àánú rẹ̀ tó fi fẹ́ wa kùn ní òní ọjọ́ kẹtàdínlógún oṣù ọ̀dọ̀lùfáàdà ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti márùndínlógójì tánẹ́lú ṣe hijra. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم ní ìtẹ̀síwájú nínú kíra al-adab al-mufrad للإمام البخاري رحمه الله تعالى àrí pé ọ̀rọ̀ tí a sọ kẹ́yìn ní jẹjọ òun náà ní báàbù àlìjáre sọ́ọ̀lẹ̀ ojú ọ̀nà tó sọ nípa aládùúgbò dáadáa ajẹ́kọ̀yé wa nù níjẹ̀jọ́ pẹ̀lú hadithi Nafi' ibn Abdul Harith pípa nẹ́bí sọ yìí pé ọ wà nù oríire ọmọnìyàn ó jẹ́ mùsùlùmí òdodo al-maskanu al-wasi' ibùgbé tó fẹ̀ wal-jaru aládùúgbò tó dáa wal-markabu àti nǹkan ẹ̀gùn. èyí tí òun náà dà nǹkan kò gidi àtàkùn náà gbà wá mi ọwọ́ abẹ́ yìí pé nínú oríire ọmọnìyàn mùsùlùmí ìyàwó tó dá wà ń bẹ̀ léni àánú ọba tí léèní ní ojú ọ̀nà karùn-ún léni ọgọ́ta báíbù aládùúgbò òkú tọ́jẹ́ hadithi kẹtàdínní ọgọ́fà one seventeen now. حدثنا صدقة قال أخبرنا سليمان وابن حيان عن ابن عم بن عجلان عن سعيد عن أبي هريرة قال كان من يدعو عن النبي صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من دار السوء من دار المقام فإن دار الدنيا يتحول يتحول يتحول آه. حديث ينصف وعيبه sọdà kọtù èèyàn kan gẹ́gẹ́ bá ti mọ wípé àsìmá làásù àlẹ tí wọn bá sọ pé kọ àyè máa sọ pé kí ló dé fi ń sọdakọtụ kọ́ọ̀tù lóòótọ́ táwa bá fẹ́ tu àwọn pè ní sàrà ìwé ní jẹ́ sọ́dà kọ́ mi báyìí kódà pọ́kùnrin ló ń dọ̀ yẹn bá ti ń wọ̀ yìí. ó ní ó sọ fún wa yìí pé Sulaiman ìyẹn náà fún wa nírò ọ̀wá ibùnú látọ̀dọ̀ ọmọ látọ̀dọ̀ àbí ìkọ̀rẹ́rọ̀ oúnjẹ kó yé wa náà hadith yìí pé káàna min du'a an-nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam ó wà nínú àdúrà nẹ́bí èyí tí máa ń ṣe òfin ẹ̀ pé káwọn náà dúnrín má dùn àyè ká máa ṣe kí làdúrà náà òun làdúrà tá nẹ́bí máa ń ṣe yí pé Allahumma ìwọ ọlọ́run inni a'udhu bika dájú èmi ń wá ìṣọ́ ọ̀wọ́ ọlọ́run o ìjáre sóòkè nípa aládùúgbò ogú fi dárí limukọ nílé tá a fi ṣe bùdó májè ní aládùúgbò ogú mẹ́ o fa inni jara nítorí pé aládùúgbò ayé ó lè padà kó lọ́dún yẹn o ṣùgbọ́n aládùúgbò aládùúgbò ibi táàbì ṣe bùdó tọ́wájá aládùúgbò tí ò ní kan à ọlọ́run yìí ọlọ́run bá ń bi irú aládùúgbò burúkú rẹ̀ o ọba yẹta ayé yìí ni yẹta hawẹ́l tí ó sì padà o láàyè ni pé ikú ọ̀yà wa. a lè sọ pé àgbé bẹ̀ mọ́ ká bọ́ bòmí. ṣùgbọ́n aládùúgbò tó ipá wa máa wà pẹ̀lú yẹn ní gbogbo ògbà kọ́ ajá aládùúgbò ogún ọlọ́run mọ̀ ń wá sọ ọlọ́run ọba ń bẹ̀ ọ́. wọ́n ní Darul Muqam èyí tí àníṣọ̀sálá ń wá sọ ń parẹ́ yìí wọ́n lọ́run náà níbi tá a bá dúró sí torí aládùúgbò ogún tó wà níbi tá à ń gbé tó jẹ́ lu wa gangan tá a jọ ń gbé báyìí ó yẹ kí yẹn wá sọ ọlọ́run ọba ń parẹ́ o torí láburú rẹ̀ ọ máa wá bá yẹn ní ṣíṣẹ̀ ń tẹ̀lé ni. ẹ̀rí kódà àbá aláburú lọ́ máa máa dá sí yẹn ní gbogbo ọgbà wáyà ashaddu minal ìyẹn tún lè ju sùtá gan lọ. ọba yìí kí aládùúgbò tí yẹn kẹjọ wà dà sí ipò kan ni yẹn dẹ́ sì fúyẹ́ kárí tòun lànà sọ̀sálà ló ṣe ń wà sọ nípa ọ̀rọ̀ aládùúgbò ogun báyìí tó yẹ kó máa wà níbi téèyàn ń gbé èyí ṣáàjò ẹgbẹ́ ibi tó ń gbé báyìí lẹ́jọ́ kẹ̀dífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ báyìí bíbi tó lọ kọ́lé sí ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ àti òbí kú nìyí àwọn ajá aládùúgbò ogun ọ̀yẹ́ kí yẹn wá sọ̀ ń parẹ́ ọ. lábẹ́ ọ̀rọ̀ aládùúgbò ogun حديث توني حديث كجديني أغفا حدثنا المخلد بن مالك قال حدثنا عبد الرحمن بن مدراه قال حدثنا دريد بن عبد الله عن أبي بردة عن أبي موسى قال رسول الله صلى الله عليه وسلم لا تكون الساعة حتى يقتل رجل جاره وأخاه وأباه. أي. àti aládùúgbò ogun ṣáàtún min aṣọ́ọ̀tì sáà àpẹẹrẹ kan ní í ṣe nínú àpẹẹrẹ àlìkìyàmà èyí tà nẹ́bì ti sàsọ́lẹ̀ ń parẹ̀ fún wa kó tó lọ. Makhlad bin Malik ó sọ fún wa pé Abdulrahman bin Magra yẹn náà sọ fún wa pé Burayd bin Abdullahi ọlọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ Burda ọ̀rọ̀ náà tó wá wá látọ̀dọ̀ àbí musa al-ash'ari radiyallahu ta'ala anhu wa arda olùdíje ọlọ́run sallallahu alayhi wa sallam sọ wípé la taqumu as-sa'at àlìkìyàmù ò ní dé hatta yaqtula ar-rajulu jarahu máa rí yẹn tí ó máa pa ládùúgbò rẹ̀ wá akọ́ọ̀gù. táàfì máa rí yẹn tí ọ̀pá arákùnrin rẹ̀ gangan wà abáhù táàfì máa gẹ̀ǹdí rọ́mọ tí a ti kú pa bàbá ẹ̀ alùpùpù ní dé ráhùn eléyìí ẹ wá rí pé wá ó ti sọ pọ́rọ̀ ti rí bẹ́ẹ̀ láwùjọ wa ọmọ kan lẹ́nu mẹ́ta yìí wọ́n lọ́wọ́ ní fatiri ní mo rò bó máa ń bàbá rẹ̀ wá jẹ́ bóyá lọ́ọ̀yà bí nǹkan wọ́n ń pè ó sà máa ń ba wípé òun ọ̀fẹ́ bó ti ń ṣe pálapàla yìí bàbá wa lọ bá ń skul bẹ́ẹ̀ yẹn bàbá pẹ̀yìn dàbá yìí bó ti sùn ti bàbá ẹ̀ nìyẹn wọ́n á padà mọ́ wá ní wọ́n ṣe ohun tó bí òun nú ni wọ́n ti máa ń bá òun wí jù ẹ̀rí àti sáròtún mi ní sáà tó jẹ́ ìkankan nínú àwọn nǹkan tó ń sọ sẹ́lẹ̀m tó kà pé ọ̀ wáyé kó tó di fáyé ọ̀tàn. ṣùgbọ́n eléyìí mínú àṣọrọ́ ti sá àti sogorọ́ ni ìyẹn tún kéré gbogbo báwọn boko ti ń pa yẹn yẹn kékeré náà lọ́dẹ̀ ti jẹ́ yẹn ṣùgbọ́n alukọ́tẹ̀lù ìpànìyàn tó ṣe wípé yóò lágbára gan-an. ẹ̀rí kìí ṣe pé mùsùlùmí máa fa kèfèrí àbí yóò máa bá kèfèrí jà ṣùgbọ́n mùsùlùmí gẹ́gẹ́ máa para wọn apá kan wọn máa para wọn tọ́lẹ̀ ní tá a wí dá lọ́pọ̀ ọmọ ọ̀yẹ́ ìyá ọmọ ọ̀yá rẹ̀ mùsùlùmí náà ni aládùúgbò rẹ̀ mùsùlùmí náà ni bàbá ẹ̀ tọ́jẹ́ mùsùlùmí náà lọ́pa ní àwọn oríṣi ní nǹkan tá à ń nípa àmì dáàbìmọ̀ pé àlèkè yá mọ̀ ń bọ̀. àrísógọ́rọ́ èyí tó ṣe kó kéré nínú àwọn mi pálíkì yá mọ̀ ń bọ̀ ayé fẹ́ tán. àwọn kan bẹ tó epo ti ṣẹlẹ̀ ó dẹ̀ ti lọ nínú ẹnì gbé dìde ànẹ́bì sallallahu alayhi wa sallam sọlá ànẹ́bì sọ wípé bu'istu ana wa sa'atu kahatayn ànẹ́bì sallallahu alayhi wa ó ní wọ́n gbé mi dìde èmi àtàlùkìyàmọ̀ ti fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ gẹ́gẹ́ bí ìka fábẹ́là àti kaarin a rí i pé ohun tí ń bẹ láàrin àbí àjùlọ tí ń bẹ láàrin ìka fábẹ́là sáárín kò jórí èkánná lọ àníbi ni wọ́n ti gbé òun dìde báyìí ìwọ̀n ọba ohun tó kù táyé máa fi parẹ́ kò jórí èkánná lọ ọ̀ wá gbọ́dọ̀ ṣe ìsìnkú àti pépè abẹ́ ìwọjọ́ tà nẹ́bì ti sọ̀rọ̀ yìí ànẹ́bì dẹ̀ ti jáde láyé nísìn ó ń lọ bí one thousand four twenty five àbẹ́ẹ̀kọ́ four hundred and twenty five ọgọ́rùn-ún ọdún bíi mẹ́rìnlá àtọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ti kọjá sórí ekene yẹn wá sí pé o ti gbàgbé péjọ kan lọ́dọ̀ ọlọ́run ọba ó ṣe yéé dé kíni dẹ́yìn bá ń kà lọ́dọ̀ sí ẹ́ ẹ̀ ń gbọ́ one thousand ẹ eh, one thousand years ti ọdún ẹgbẹ̀rún ọdún tẹ̀yìn ká lọ́dọ̀ tí ẹ ọwọ́ amọye ọdún tọ́lọ́hún fún àbánẹ́bí sọdún ní ìfọ́njọ́ ni ṣé fi àgọ́ yìí pé sí kọ́ ti pé látìgbà yìí orí ìkẹ́rẹ́ yẹn náà dẹ̀ tọ́lá sọ sẹ́lá ń tọ́ka ọ̀nà ẹ̀ka méjèèjì nínú àwọn ọ̀pẹ̀rẹ̀ àlẹ́kẹ̀yàmọ̀ èyí tó epo ti wá ó ti lọ ikú ànẹ́bí wà ń bẹ̀ jíjáde láyé ànẹ́bí nínú àpẹẹrẹ àlùkìyàmọ̀ èyí tó yẹ kó ti wá ó ti lọ ìṣìkọ́ kọlùkọ́mọ̀ pínpín tó sùn pa pín méjì ẹ̀rí òun lọ́lọ́wọ́n ọba àlekè aláṣọ wípé ẹ̀kọ́tara bá ti sẹ́ àátú wà ń ṣàkọlẹ́kọ̀mọ̀ àlekèyàmọ̀ súnmọ́ òṣùpá dẹ̀ ti ṣe kí ni o ló bá pín gẹ́gẹ́ bó ti wà nù wáyà Abdullahi bin Mas'udin radiyallahu ta'ala anhu wa ardọ́ ó ní láàrin ìgbà tá a wà pẹ̀lú jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam oṣù pàṣẹ pín méjì nìyẹn ọ̀kan pín sí ẹ̀yìn òkè èkejì tún bọ́ sísàlẹ̀ òkè òjíṣẹ́ ọlọ́run wa sọ pé ishadu ẹ̀yin náà jẹ́rìí sí bẹ́ẹ̀ o àwọn sì jẹ́rìí sí nínú àpẹẹrẹ alkèámọ̀ èyí tó yẹ pé ó ti lọ òun ni jíjáde nẹ́tọ́ jáde nílẹ̀ Hijaz ẹ́ ọjáde nílẹ̀ Hijaz ìyẹn ti ṣẹlẹ̀ ní six fifty four ìjìríya ìyẹn ti wáyé ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lásìkò yẹn pẹ̀lú ọ̀rọ̀ táwọn sọ̀sálà ti sọ tẹ́lẹ̀ irú gbólóhùn tó sọ ń bí ta kéwòdè yìí kẹlẹ́ àtẹ̀kọ́ ọmọ sàáàtú àlẹ́kẹ̀yàmọ̀ ò ní wáyé hatta takhruja narun min ardil Hijaz sínú ẹ̀kẹ́ fi máa jáde nílẹ̀ Hijaz iná tá a wá wí yọ tàn títí iná yẹn máa lágbára á dẹ̀ sì máa rí sham láti jẹ̀síra láti hijaz á dẹ̀ máa rí sham bí sham ṣe jìnnà tó ìyẹn dẹ̀ ṣẹlẹ̀ gẹ́gẹ́ báwọn afáàfin fìdí ẹ̀ múlẹ̀ nínú àwọn àpẹẹrẹ alùkẹ́yàmọ̀ eré epo ti wáyé ó ti lọ sáńsù sáláńsọ sọ pé sì máa ṣẹlẹ̀ òun ni pé àwọn mùsùlùmí ò ní lágbára lórílẹ̀ mọ́ sáwọn pé lọ́jọ́ ayé ànẹ́bí ìjọba ìjọba ẹ̀sìn ní ń darí ní ń darí pípò orílẹ̀ ayé tí wọ́n ń gba ìsákọ́lẹ̀ tí wọ́n fi ń tún lò wọ́n ṣe. àníṣọ sáláwá ti sàsọ́lẹ̀ pé kálíkì àmọ́ tó dé kò ní rí bẹ́ẹ̀ mọ́ o. ìpè àwọn ẹni tá a lérò ni wọ́n padà máa jẹ gàba lórí èèyàn kò ní já àwọn mùsùlùmí mọ́. pẹ̀lú ọ̀rọ̀ tó ti ṣe ọ̀rọ̀ وقفزها ومنعت الشام مدها ودينارها ومنعت مصر ردابها ودينارها وعدتم من حيث بدأتم ẹ̀mí tí نبي là nẹ́bí wí bẹ́ẹ̀ pé gbogbo àwọn ìlú yẹn wọn ò ní ṣe ìsákọ́lẹ̀ mọ́ ibi tẹ́ wá ti bẹ̀rẹ̀ ẹ padà síbẹ̀ ẹ̀rí àbí ìfọwọ́rọ̀ di nínú ẹni tó gbàdé sí wá ọlọ́rọ̀ yẹn sì sojú òun òun ò tí ì kó láyé tí ṣẹlẹ̀ yẹn fi ń ṣẹlẹ̀ afáfẹ́rẹ́ alẹ́kẹ̀yàmọ̀ ni ẹ̀rí bá sọ pé àwọn àmì alẹ́kẹ̀yàmọ̀ yẹn àwọn àmì kan bẹ tó yẹ kó ti ṣẹlẹ̀ rí tí ó sì tún yé máa ṣẹlẹ̀ ẹ̀rí nínú ẹni kòrójú dẹ̀jálì àwọn ọ̀pàrọ̀ tí wọ́n máa pera wọn lánàbí ọlọ́run àwọn yẹn náà tún máa jáde irú gbólóhùn tó wí nù hadithi lánàá sálá wí bí òun náà pẹ̀lú gbólóhùn láti kó mọ́sáá alìkèyàmù ní dé hàtà yóò bá àṣà dàjàlúnà kàzàbùn tí a fi mú jáde àwọn dàjàlúnà àwọn ọ̀pàrọ̀ tí wọ́n pèrè àwọn lánàbí ọlọ́run wọn á tó tààtì gbogbo wọn pátá ni wọ́n máa lójú sí ọlọ́run làwọn inú wọn ni mùsàlámù tó ìyẹn ti ti lọ nínú àpẹẹrẹ àlùkìyàmà òun náà ní tamọ́ni lọ́wọ́ tí èèyàn máa rẹ kan kú èèyàn ó sì lọ bí sàárè ó sì dáa kó sí pé mi gan mo wà nù sàárè nínú àpẹẹrẹ àlùkìyàmà ìṣe mọ́sálásí lọ́sọ̀ọ́ débi pé ń tọ́fẹ́ kírun òní rẹ́mi kírun mọ́ nínú àpẹẹrẹ àlùkìyàmà ìṣẹ̀lẹ̀ lọ́sọ̀ọ́ tí wọ́n tọ́jú lé débi pé lómi ọ̀sán fún musa yé wá pé bò wá lọ́rọ̀ tòun ṣe rí i. nínú àwọn àpẹẹrẹ àlùkẹ́yàmọ̀ òun náà ní kọjú ayé máa súnmọ́ gbọ́dọ̀ láti júmọ́ àkẹ́kẹ́ omi làákùn kan lẹ́nu kódà wà nù hadith tó jí ọlọ́run jẹ́ òye wa yí pé ọjọ́ ayé yẹn dẹ̀ máa súnmọ́ débi pé oṣù ma máa dàbí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ máa dàbí ọjọ́ ọjọ́ máa dàbí wákàtí. èèyàn bẹ́ẹ̀ lè jáde lẹ́nu ọ̀nà mọ́sálásí ọ̀fẹ́ bọ́sẹ̀ ọ̀nà ẹ̀mí ilẹ̀ ó dẹ̀ ti sùn. kótó di pọ́lọ́ bẹ́ẹ̀ níbi tọ́jú ayé máa yá dé ló ti pọ́lọ́ ọkà ò níyà báyé ti máa rí ní ọwọ́ ọlọ́run ọba àlekè ọlọ́run ó ló máa yá ju ká sọ wípé koríko ọ̀pẹ tó gbẹ koríko ọ̀pẹ tó gbẹ táwọn adáná sí ó mú ẹyọ kan bẹ́ẹ̀ kí ni àwọn ẹyọ kan bí koríko ọ̀pẹ tó gbẹ dáadáa kí ẹ̀ wá sáná sí bóyá ó ti yára jòdó láàrin kásẹ̀ ju bí kí nǹkan kájọ báyìí ni ọ̀ka sí àti bí láìlọ́n tó gẹ́ẹ̀tì ogun rẹ̀ mọ́jọ́ ayé ti máa yá nìyẹn. nínú àpẹẹrẹ àlùkìyàmọ̀ ilẹ̀ wọn máa rí àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ìpànìyàn pọ̀ bẹ́ẹ̀ ni àwọn àdánwò tó ní púpọ̀ ara àwọn yẹn náà àpẹẹrẹ àlùkìyàmọ̀ bí èèyàn ọ̀pá bí èèyàn ọ̀sẹ̀lẹ̀ omi náà ń ṣẹlẹ̀ láwọn ààyè míì náà kákẹ́másá aláìrí wí ni àwọn dánẹ̀dánẹ̀ ńkọ́ wọn ni wọn kẹ́ lọ dánẹ̀ wọn tún ni wọn ṣe iṣẹ́ wọn tó máa ń ṣe lọ́nà ṣakí lẹ́ni láìpẹ́ yìí ìlú ọmọ afọ àtàgbẹ̀rẹ̀ àlùkìyàmọ̀ ni òun lọ́ fà bẹ́ẹ̀ yá àwọn ará òkè ògùn náà tún láwọn fẹ́ dá òkè ògùn òkè ògùn ṣe ìdílẹ̀ àwọn ọ̀tún láwọn fẹ́ dá òdo alẹ́ ìlú ọmọ afọ tó yẹ pé ọ̀kan náà sì nílùú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ní western region àwọn nǹkan ní mẹ́ta náà ní tẹ́lẹ̀ ìgbà wọn pin kélekèle ibi náà la yóò rojúmọ́ ní ọ̀rọ̀ ayé mọ́ yìí wọ́n sá àwọn odi ìlú kélekèle káàkiri Sudan ń bẹ tẹ́lẹ̀ wọ́n yọ Nàìjíríà wọ́n yọ Mali wọ́n yọ gbogbo ẹ̀ tádà wò á ìdáhùn tó yẹ pé yẹn ọkàn lọ bó ṣe wù yẹn tẹ́lẹ̀ àwọn bàbá wa míì sì wà tọ́wọ́ abẹ́ ń sojú wọ́n jè ló tó yẹ pé yẹn lọ bó ṣe wù yẹn tẹ́lẹ̀ nísìnyí kò rí bẹ́ẹ̀ ọba lọ wọn nìkan lọ já tíkẹ́ẹ̀tì kan tọrọ fẹ́ fò dì tẹ́lẹ̀ làwọn kú tọnu téèyàn lọ tó yẹ pé lẹ́yìn bá fọhùn bíi ní ìsìláde tún ti rí àwà tó yóò ti bọ́ sólédè mi ólédè mi rọ́wọ́ nìyẹn ẹgbẹ́ yẹn o lè parí naija tí ó fi di aago mẹ́jọ àbọ̀ ńlọ́ọ̀lù o lè tí ì parí naija ṣe. ìwọ ní o sì rí i pé tí wọ́n bá sọ fáàlà naija ni wọ́n parí ìwọ ní o sì mọ̀ pé rọ́ọ̀nì wọn ń pa fún ọ. àwọn eléyìí náà ìwúlẹ̀ mú ń bẹ̀ ni naija náà ń gbogbo ẹ̀. ẹ rí nínú àpẹẹrẹ alkiyama òjò máa pọ̀ gbogbo àwọn eléyìí ló ní àwọn àhàdìsì tó pọ̀ lórí ẹ̀rí ìmọ̀ onísímọ́ ìmọ̀ ní símọ́ àwọn èèyàn wà á ya ahun bíi kọ́kọ́dún ọjà ó pọ̀ obìnrin ó pọ̀ kọ́dọ̀ wà nù hadith débi wípé tá ọkùnrin ẹyọ kan báyìí ká tó lè tún gẹ̀ẹ́tì ọkùnrin kan sí á sì ka obìnrin fifty yìí sì túmọ̀ rẹ̀ ní wípé tọkùnrin kan fi máa fẹ́ yàwó fifty yọ ẹ̀sìn oníyípadà nígbà tá nẹ́bí tọ́lọ́run ti sáyà kalẹ̀ fún pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan kò ní yí padà bó sì máa máa wà náà nìyẹn ìtumọ̀ rẹ̀ ni pé tá a bá rọ́kùnrin kan báyìí ẹ́ kó tó tún á di pa gẹ̀ẹ́sì ọkùnrin mi á ka obìnrin fi tàbá ka fífi àwọn àti ẹ̀rọ kan ìwọ ní ọ̀wọ́ tí àyìnlá ọmọ wúrà fi kọrin ipe yìí tí wọ́n ṣe ń jè lókínní kan ọkùnrin ọkùnrin pọ̀ ju obìnrin lọ gbogbo ògbà àyìnlá wọn dẹ̀ ti kà wọ́n sórí pé wọ́n rí wọ́n rí ọkùnrin ẹyọkan láì wọ́n sì ń rí obìnrin méje kí wọ́n tún tó rọ́kùnrin. àwa rí i pé ohun tí ó ti ṣẹlẹ̀ láti gbà ní wọ́n lẹ́wọ̀ àwọn ọmọ rẹ náà tó bí kalẹ̀ ni òbímọ bíi mẹ́jọ àwọn mẹ́fà ni wọ́n jóbìnrin ń bẹ méjì lọ́jọ́ ọkùnrin lórí pé àpẹẹrẹ àlèkè àmọ̀gán ti wà nù yàrá tiẹ̀ náà. irọ́ pọ̀ irọ́ wàhálà ọmọ ahẹ́ lọ́tún lọ́sìn. àwọn èèyàn máa lọ gbọ́ ọmọ ọ̀dọ́ tí èsè mùsùlùmí àpẹẹrẹ àlèkè àmọ̀ ni. àwọn èèyàn máa tún máa lọ gé lọ́dọ̀ àwọn asọ́gìr. àwọn èèyàn kéékèèké kéékèèké yẹn náà làwọn tí èso ń sún náà. àwọn oníbídíà àpẹẹrẹ àlèkè àmọ̀ ni àwọn èèyàn máa lọ gé lọ́dọ̀ oníbídíà ẹlòmí ò ní kí àgbẹ̀ ìbíkẹ́mi ò ti mọ kéwọ́n tèmi ni adẹ́sì máa lọ kí lọ́dọ̀ àwọn ní fídíà hada yaani bilisani hal hada yaxdu ẹlòmí ni gbogbo wótòwótò rẹ̀ ti wí mi bí mo tọ́ gbọ́ lẹ́nu oníkíjì pani ó ń kí lọ́dọ̀ ní fídíà àbí ìtọ́dẹ̀ gbọ́ lẹ́nu Buhari ọmọ Isa òun ló fi ń sọ̀rọ̀ gẹ́gẹ́ mo kàn gbé sórí fóònù mi tí mo fẹ́ gbọ́sọkúsọ rẹ̀ ni àwọn kí lọ́dọ̀ ní fídíà pẹ̀lú bẹ́yẹn náà nǹkan. wọ́n ti jẹ́ sàrọ̀tún mi ní aṣọ àṣìṣà nínú àpẹẹrẹ àlùkìyàmọ̀ òun ni bí àwọn ẹni ga na òsì ọ́lẹ́ mọ̀ àwọn ẹni ẹni ẹ̀sà wọ́n máa rilẹ̀ ẹ̀rí kọ́dà yóò tún ṣẹlẹ̀ fi òun lè máa sọ wípé ànẹ́bí wí wọ́n sì àfihàn ọ̀gbálẹ̀ afẹ́rẹ́ àlùkìyàmọ̀ ni gbogbo àwọn eléyìí ó ti ṣẹlẹ̀ kò sì yé máa ṣẹlẹ̀ pípa àwọn èyí dáadáa yẹn àwọn àmì kan wà mẹ́tọ́ ipá àwọn ò sì ṣẹlẹ̀ báyìí àti gbọ́dọ̀ máa retí ẹ̀ ọ̀hún náà ní bá ṣe rí apá àwọn èèyàn tí wọ́n kẹsẹ̀ rí dà wọn a máa sin òrìṣà ká máa retí ẹ̀ kì í ṣẹlẹ̀ dúkìá tó máa pọ̀ nǹkan kẹ̀ máa dàbí kéèyàn máa fi omi ẹ̀rọ wéèsì báyìí ni ibi tó máa pọ̀ dé adẹ̀rẹ̀ ń dẹ́wọ̀n máa gbé sàrà kì báyìí téèyàn tó bá lóun fẹ́ gbé falẹ̀ ní ni ọba sì wá lánàá bùkátà mi ti bíyá lónìí owó tó ń rẹ tó ń ṣe wàhálà káàkiri sí yẹn náà ni o. nínú àpẹẹrẹ àlàkẹ́yàmọ̀ ni á tún ṣẹlẹ̀ tó yẹ pé àwọn àjọ mùsùlùmí báyìí gbogbo àwọn èèyàn tó wà láyé wọn á mọdí wa hmm? gbogbo àwọn eléyà ń ti sọ bárí àwọn àhàdìs yẹn ó ti di tíra àmọjá ládùn ni wọn á mọdí wa báyìí ẹ tẹtẹdá àlẹkùmọm gbogbo àwọn ọjọ́ wọn á máa pera wọn lé àwọn mùsùlùmí lórí gẹ́gẹ́ bí àlẹ àkàlàtù kàmọ́ tàtàdá àlẹ́ àkàlàtù ìlà kọ́sáàtìhà gẹ́gẹ́ bí àwọn oníjẹwùrù bí wọ́n ṣe máa ń pera wọn jọ síbi tírè oúnjẹ nígbà wọ́n yá ó ti bẹ̀rẹ̀ ẹ̀ kí mo fún wa lápẹ̀rẹ̀ rẹ̀ wọ́n tó bá ti hun sọ́ndé òfìrí wọ́n bá gbé àmàlà obìnrin lé wá wọ́n màmá lọ obìnrin lé ọ̀pọ̀ yóò ti ẹ̀ sànẹ́mọ́gẹ́ nísìnyí ẹ̀yin lẹ́yìn fi ń jẹ́ wọn máa bú wa ká máa sànẹ́ wà nú ẹ̀sìn o nínú kẹta máa fi ń sànẹ́ àwọn òbí efe dì sí wọn náà máa ṣe nígbà tí sẹ́dá ò ti òun ni pé nínú kẹta máa fi ń kún àwọn ànẹ́ wa lé kìí ṣe pa àṣọ yìgì ńgbà tá a fẹ́ yà wá aṣọ yìgì a sì sì náwó lórí ẹ̀ ń tòótọ́ ṣùgbọ́n tá a bá bímọ ó ní ìyàwó àmàlà tí wọ́n gbà á kàn wọ́n má da ṣáàrùtù yẹn ni abẹ́ ti gẹ̀ẹ́sì tó ń gbà tí èsè pé nǹkan tí sẹ́rí àtakò ní káfí sàpọ́nlé wọn mẹ́rẹ́ torí wọn ṣàdúrà fún wa ni wọn bá jàmbá làwọn ó ti bẹ̀ lọ́hùn fún wa. tọ́ arínìjè ló kẹ́ tó mọ́dánáìsì pẹ̀lú pé ń pọ́n síbi ọ̀rá ẹ̀ ń gbé sínú kúláǹsì abọ́ àkọ́lé abọ́ àkọ́lé ni wọ́n máa ń gbé sí gbogbo adábá wa ní òfì àṣọ agbọ́nrin rọ̀ àbájáde tì àwa randìẹ̀ ẹ̀dígẹ́dì wọ́n ti bu lásà gbogbo nǹkan yẹn wọ́n ju ẹran ẹsẹ̀gbẹ́ kan àní máa ṣáájú àwọn àgbàlagbà wa mẹ́rin bẹ́ẹ̀ lọ́mọ sí lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nísìkọ̀ lẹ́kọ̀ọ́ ẹ ó sì dàgbà tẹ́lómìn la lẹ́kọ̀ọ́ bá a ṣe jẹun ẹ bá jọ ń jẹun lẹ́yìn yọ máa fọ́ gbogbo ẹ̀ báyìí yọ máa bó oúnjẹ jẹ́ mọ́ yẹn lọ́wọ́ báyìí bó o ṣe páwọn nǹkan yẹn ọ̀ mọ́ra gbogbo gbàdá mú kíní agbọ́nrin tá a fi kọ́ bí àtà tá a lọ jàbàrà ẹ̀ ń bẹ̀rẹ̀ ọba ṣèṣì kí ọ̀bẹ̀ sọ́wọ́ àgbàlagbà tó gbogbogbò wọn náà wọ́n ti bàjẹ́ báyìí mẹ́rin àti lẹ́kọ̀ọ́ pé àti bí yẹn ti máa ń bú jẹ ni ẹ̀ máa ń jẹun lọ́dọ̀ àárín yẹn. ẹ wá rí bá a ti máa ń pé támàlà yẹn bẹ́ẹ̀ làwọn ọ̀jọ́ ti máa ṣe kí ni o ni wọ́n á pé lé mùsùlùmí lórí. gẹ́gẹ́ bí àwọn àlẹ́ àkàlàtù àwọn oníjẹwòrò wọ́n ti máa ń pé ti abóúnjẹ. ẹ rí kọ́lé àwọn bíi ànẹ́bí léèrè pé sáà kéré ńgbà yẹn ni ànẹ́bí nírọ̀ wọ́n lá kí ń dẹ́kun kẹsíọ̀ ẹ pọ̀ ṣùgbọ́n pípọ̀ yín tẹ́ máa pọ̀ yẹn o àgùsà ìsẹ́yìlì ẹ máa dàbí rọ̀tìrọ̀tì àgbàrá ni nígbà yẹn ẹ pọ̀ ni kọ́dà ẹ ní ẹ̀rí nínú àpẹẹrẹ òun náà ní kọjá sí wípé ẹrú ẹrúbìnrin kó bọ́gà ẹ̀ nínú àpẹẹrẹ gbogbo àwọn eléyìí wà nù àwọn àhàdìsì tó lálàáfíà yẹn nínú àhàdìsì ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ní àmọ́ sẹjẹbi ló sọ bẹ́ẹ̀ fún anabi njọ yẹn pé ọyá fún mi láfẹ sọ àwọn àmì ẹ àmì àlèkèyà mọ sọ fún mi. àti káwọn adarí ẹjẹ ó ti ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa mi bàyà rí i tó dá sukú lẹlẹ yìí níṣẹ ló ń pààrọ̀ ọkọ̀ bíi kéèyàn bá pààrọ̀ bàtà bẹ́ẹ̀ dẹ̀ ni ilé yẹnyẹn tí wọn máa ń kọ́ tẹ́lẹ̀ koríko ni ààrẹ ti gẹ̀ẹ́sì koríko ọ̀kan náà ọmọ ya wọn làwọn lọ ra màálù lọ́dọ̀ kan ọ̀dà fáwọn ní two fifty màálù yẹn sì tún kún lọ́dọ̀ rẹ̀ tó lọ́lá ó fún bí ẹyọ kan àbí méjì àwọn bá débẹ̀ àwọn bá ní ọ̀yá àta léyìí fún wa ọlọ́run ò lè ta ó nítorí owó tẹ gbé wá kò sí bóun ó tètè àkọ́kọ́ ní òun ò nídìí owó ẹgbọ́rọ̀ ọlọ́run ò nídìí owó ó ní òun ti kọ́lé ǹjẹ́ ilé wo ni arákùnrin wa kọ́ ó ní ilé nì oko ó ní owó tẹ gbé wá gẹ ìtínà ilẹ̀ fi dá sí ọlọ́run òun sẹ́ lọ gbélé lòun tọ́jú ẹ̀ síbẹ̀ nínú ẹ wá tún ní kóun tà mí tóun bá tà mí kí lòun fẹ́ fi ṣe torí bẹ́ẹ̀ wọn ò ní bùkátà tó àfa aláwọn bá yí ipò kò sí báwọn ò ṣe rọ tó ní wọn ò nídìí ẹ ọ̀dà kí lòun fẹ́ fowó ṣe ibi ọ̀pá yẹ ọ̀jẹ̀wò ilé nìí ilé nìyẹn ní ń pa àwọn lẹ́rìn jù pé à ah, kókò yìí. irúfẹ́ àwọn ènìyàn káwọn náà máa kọ́lé gogoro àmì àlẹ́kìyàmọ̀ ni ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ kóbìnrin pọ̀ bá ti sọ kágbére hẹ̀ ta ẹ̀rí wọ́n polówó títí wọ́n polówó táyà wọn yóò obìnrin sí kí ni àlákọ̀ wà láàrin táyà àti obìnrin ní wọn bẹ polówó oògùn kàtá wọn ayé obìnrin láta ti ṣe yàní ìsára tó ṣàwá kí ẹ̀mí àwọn èèyàn sáfi máa fà kọ́ máa ṣe gàlégàlé kọ́ máa ṣe pálapàla wọn láyé pé bí yẹn ṣe ń gbọ́ báwọn yẹn ṣe ń mọ ráta sí ìyá nísìn ìbálò báwọn yẹn ṣe ń ṣe nísìn yóò kọ́kọ́ rí i pé ó ti jọ tẹrẹ ń tòótọ́ ọbí irú àwọn kan tó wí ní àní àbíjẹta ṣe àwọn bíi mẹ́jọ lórí obìnrin ẹyọ kan wọ́n sì ṣe bẹ́ẹ̀ tóbìnrin yẹn fi jáde láyé wọ́n rò pé ẹ kọ́kọ́ rí i pé yàní hàrí hayat irú hayat yẹn ìfọ́lábẹ̀ ó ti kọ́kọ́ change ó ti di hayat bàyè méyìá ó ti di tẹ̀rẹ̀kú gan. tó bí ọmọ ọdún méjìlá bí ọmọ wọn lè ṣe tí ó pàṣẹ jẹ tí ó ṣe pálapàla tí wọn dẹ̀ máa lọ tọ́jú ẹ̀ sẹ́yìn ó gbọ́dọ̀ wò pé ṣé ìyẹn mẹ́sì lẹ́nu tó ṣe léyìí. àṣeṣárọ́ tún mi ní àṣọrọ́ ti sáà àmì àlèkèyàmọ̀ ní àtọ́tí mímu ọmọ dáná ẹ̀sẹ̀ ní ti oríṣi wá pè. ẹ o kolokolo tí mọ́là ń gbé kí ẹlòmíràn ní kéèrín ọ̀fun kéèrín ọ̀fun kọ́ ìyẹn lọ́dẹ̀ sí níbi tó tún lé dé tọ́ọ̀ bá bomi làbẹ́yẹn bá wọn lọ́lágbára jogbo lọ wọn kàn bẹ wájú lé wa ọlọ́nkọ́ bá ní là á kójú ó lè sin wọ́n bẹ́ẹ̀ torí kò jọ gbádùn bá ti gbọ́ra àpòlébàgì àbí ọ̀rá pẹ́ọ́tà nítorí wọn máa rọ sí nìyẹn ẹ máa fà á mu díẹ̀ díẹ̀ yóò fi gbó sí yóò fi gbogbo ẹ̀ sí. ẹ rí àpẹẹrẹ àlùkẹ́yàmọ̀ nínú àpẹẹrẹ àlùkẹ́yàmọ̀ alásọ̀sọ̀ aláǹsọ̀ pé kálíkì àmọ̀ tó dé àlẹ́ háràjù máa tẹ̀lé háràjù wọ́n ní kí ni jẹ́ hara ìjíṣẹ́ ọlọ́run ní ìpànìyàn ni o ẹ̀wọ̀n pé bẹ́ẹ̀ gan la ti lọ wọ́n ní ìpànìyàn ní jẹ́ bẹ́ẹ̀ o àwọn sọ̀sọ́ láwọn aṣàlàyé ẹlẹ́kùnrin bí òfin ní dàrú ó ní sẹ́rí ìpànìyàn tí mò ń sọ yìí lẹ́yìn sábẹ́ kọ́sílẹ̀kùn mọ̀lẹ́mù ṣèrékì kì í ṣẹlẹ́bọ lẹ́ẹ̀máa pa o káṣí ẹlẹ́lẹ́bọ àlè gan bá lọ pa ẹni àhùn náà tẹ́lẹ̀ ẹgbẹ́ ọ̀kọ́ ti lólu mọ̀ṣẹ̀rẹ̀kì ń yẹn wá ní láìláláṣẹ ó bá dẹ̀ bọ́ọ̀ta gbogbo àwọn olóṣà ó máa pa wọn lọ yọ̀ ọ́ aláṣẹ ọwọ́ àádẹ ti sọ pé wọn gbẹ ẹsìn wọn ò gbẹ ẹsìn aláṣẹ ni ọlọ́pàá wa bá wọn jà aláṣẹ òun wá dà tó ń fẹ́ lọ lábẹrẹ sẹwọn kí wọn bá jẹ ẹni àbájọ kó fúyẹ́ díẹ̀ àwọn sọsọ lánìí kì í ṣe pé wọn máa ẹ máa pa àwọn ẹlẹ́bọ o ṣùgbọ́n apá kẹyìn wọn máa para wọn ni o ló débi ọ̀rọ̀ dáhùn sọ yìí gẹ́gẹ́ àti ìsìtà ọtí bẹ́ẹ̀ débi pé yóò ṣẹlẹ̀ èèyàn ó sì máa pa ládùúgbò rẹ̀ èèyàn ó máa pa arákùnrin rẹ̀ èèyàn ó máa pa bàbá rẹ̀ ó lọ wà nù rí wáyà mi yóò máa pa ọ̀nkù rẹ̀ á tún pa ọmọ ọ̀nkù rẹ̀ hmm, àwọn sòhábà wò pé léyìí wá tóbi o ìyókù àdéhùn yẹn ni mo ń sọ fún àyàn wọn kò sínú tíra yẹn rèé ẹ wọn á ní òjijì ọlọ wọn máa nà ọkọ olùnà ẹyà ọmọ ìdè ní ṣé kíní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbà tá a bá ń ṣe bẹ́ẹ̀ dàgá yìí mẹ́mẹ́ tí ó fi di pé yẹn ọ̀pá bàbẹ́ apọ̀mọ̀ yẹ apàládùúgbò ẹ̀ ṣé làákà yìí dẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah. òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní wọn ó ti yọ làákà yìí kó lọ́pọ̀lọ́ yín gbà yẹn. ẹ̀rí làákà yìí ò ní sí ń bẹ̀ mọ́ rárá tí ò tiẹ̀ nímọ̀ bóun ṣe nǹkan kan àwọn àpẹẹrẹ yẹn pọ̀ gan-an ṣùgbọ́n díẹ̀ nínú rẹ̀ nìyẹn nínú ẹ̀ lèyí tó máa ń dá wuyewuye lẹ̀ lọ́dọ̀ wa ìtìfáàkùn ahìlà oṣù ọjọ́ kankan wa lérò pé ọjọ́ kẹta ni àtàkùnrin àlùkìyàmọ̀ ni ẹ̀rí pé yẹn tó ń dá wuyewuye lẹ̀ afẹ́ gbààwẹ̀ ni afẹ́ ṣe ìjọsìn kan àgbà tó sùn àná lóṣù yìí ó sì lè jẹ́ tàbí àmì àlùkìyàmà ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó pọ̀ gan gbogbo àwọn eléyìí àpẹẹrẹ àlùkìyàmà kékeré ni ní ọ̀dà wa tún kẹ́ni ńlá àmẹnubà tó anabi sallallahu alayhi wa sallam ọwọ́ ni láti kó mọ̀sáà àlùkìyàmà ò ní ṣẹlẹ̀ hata yaqtula rajulu jarahu téèyàn ó fi ṣe kí ni o tí ó fi pa ẹ tí ó fi pa aládùúgbò rẹ̀ wa akọọbù tí ó tún fi pa arákùnrin rẹ̀ wa àbáhù tí ó tún fi pa bàbẹ bẹ́ẹ̀ bá sì rí ṣe síbẹ̀ alikiamu lè ti wáyé o ẹdẹ rí bó ti ń ṣẹlẹ̀ báyìí kódà tó wà nínú ẹgbàá mi pé títí táwọn èèyàn ó fi máa bára wọn lò ní ojúkolójú táwọn arí àbí òrí bẹ́ẹ̀ lẹ́yìn ọba má láyé lẹ́yìn yóò jẹ́ sísẹ láwọn ọ̀dọ́ wa mí báyìí náà yóò sì máa wáyé sẹ́yìn bá lọ sẹ́kù ìyẹn ra pẹ̀rẹ̀ rẹ̀ dáadáa. àfọ̀ ni wàá sí kátikàti kan ó ní wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tó ṣe pé ẹnìkan ò ní pákó fífi rẹ́ǹtì fáwọn èèyàn yọgbà three hundred wọ́n bá sì ti bọ́ bẹ́ẹ̀ wọ́n kọjú sẹ́yìn tiẹ̀. wọn bá ti parí tàbí kọ́ máa kán wọn lójú pé ìṣẹ́jú mẹ́wàá ni wọn ẹ má jẹ́ torí àwọn ẹlòmíì ti wà kálẹ̀ wọn. lójú táyé fà ìgbésí ayé nìyí àwọn bẹ́ẹ̀ jẹ́ ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹlòmíì lè bímọ bíi márùn kò dẹ̀ sí ní yàrá ìbéèrè tí màá wà ń ta ọ́ ta sẹ̀ ni pé ọmọ yìí. ọba wa ní rìn gẹ́gẹ́ sá ọba tẹ ìjọ́dọ̀ rẹ kọ̀ bá da oríṣiríṣi ọgbọ́n lẹ lómi ń dá sí ọlọ́wọ́n ọba àlejò ọlákọ́sà nù wa. sọ nípa bẹ́ẹ̀ àgbọ́yé hadith yẹn náà ni pé nínú àwọn àmì àlẹ́kẹ̀yàmọ̀ kékeré òun ni pé ìpànìyàn máa tàn ká ayọ̀ sọ fún wa yìí pé asọ fún wa yìí pé ìpànìyàn yìí kì í ṣe pé mùsùlùmí ọmọ abá kéferì jà ní o ṣùgbọ́n mùsùlùmí gan ni wọ́n máa bára wọn jà apá kan wọ́n máa para wọn. ṣùgbọ́n àwọn míì máa ń sin eléyìí gbọ́yé. ṣíkẹ́ ah, ọ̀sán pàṣẹrẹ́ àlìkẹ́ àmọ́ ni èé ṣe irúfẹ́ eléyìí ẹni kéèyàn tako ní fídíà o. ọ̀wá ní kẹjáde mọ́ kéèyàn tako kéèyàn kọjú páńkó dá. wọ́n ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ̀rẹ́ ni tí ọ̀sẹ̀ sí ni tọ́ a ti pé mi tí mo tiẹ̀ ti ń ṣe díẹ̀ díẹ̀ yìí lẹ́yìn aṣẹ́ wàá bá a ara bọ̀ ọ́ tọ́lẹ́ lomi tí ò tí ì ṣẹ̀sìn rárá tó bá rí ọ ó máa kó ba ó máa kó ba ni wọ́n fi sọ fún náà àwọn àfa wa pé àwọn ọ̀kan wọ́n gba Islam lọ́wọ́ àwọn ọkọ̀dìyà àwọn àwọn ọkọ̀dìyà níyà àwọn ọmọlẹ́yìn Mirza Ghulam Ahmed àwọn àfa sọ wípé má asilamu bal kakọdìyanu títí pé wọn gba islam ṣùgbọ́n wọn di wọn wà lórí ìlànà kọdíánísìm ni kọdíánísìm wọn ń sè kọdíyaníyà ni wọn tòun tó fa ni ẹ̀dá àfi gbọ́dọ̀ dákẹ́ tí ẹ bá ń ṣe pálapàla àbí ohun tí ò sí nú ẹ̀sìn tó fi ń kún níbi táwọn táwọn sọhábà tí wọ́n tí wọ́n mú ọ̀rọ̀ yẹn kẹ́kẹ́ dé Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ẹnìkan sí lẹ́gbẹ̀rẹ̀ ó ní alhamdulillahi rabbil alamin ẹ̀yà kìí ṣe bẹ́ẹ̀ ni lànà bìtì náà wí. àwọn pé tó bá dé tiẹ̀ lómi ohun tó wọ́n sọ ń jẹ ni pé ọmọ àná má dùgbẹ́ fọlọ́mù èèyàn sí ọba ti alhamdulillahi rabbil alamin ọba ṣé ó sì wí jálẹ̀ sáà ní sọ̀sálá ní ká wí jálẹ̀ àwọn yẹn sàlù àlá nísì ọwọ́ àwọn pé bisimilayi rahman rahim ọfẹ́ bẹ̀rẹ̀ àlù àlá kí wọ́n sọ pé lẹ́sà ha kàrà kì í ṣe bẹ́ẹ̀ yẹn ni wọ́n ti ní káwí kí yẹn bá fẹ́ sàlù àlá kí lè yẹn wì bisimilayi nìkan kí yẹn bá fẹ́ jẹun bisimilayi nìkan àwọn fẹ́ báyàwó ẹ̀ ṣe nísì ọwọ́ àwọn pé bisimilayi rahman rahim ọfẹ́ kakura nìyí. ìwọ̀n tó dẹ̀ wà nù hadith yẹn ni wípé bisimilahi allahumma jannibina shaitan jannibi shaitan ẹ̀ máa rọ́ọ̀sà kìtàn. kéèyàn wá sọ fún pé ah, kéèyàn máa ṣe bisimilahi gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe ni ọba ọba báyàwó rẹ̀ ṣe báyìí ọba sọ pé bisimilahi rahman rahim ọba ti ẹgbin ojú kó ti àwọn òbí lẹ́nu shaitan rajim yẹn ká kú mọ̀ kó fẹ́ bẹ̀rẹ̀ ayà sọ nípa bẹ́ẹ̀ ìyẹn ò ti wá súnmọ́ yìí ká ah, mùsùlùmí ti ń bára wọn jà kíní kan ẹ̀yin náà lẹ́ni gbogbo wàhálà yẹn ẹ máa takora yín àìrọ̀ ń tọ́ bá yẹ ká correct ẹ jẹ́ correct ẹ. tó bá yẹ pé báwọn ti ń ṣe yẹn ń làwọn sàbẹ ṣe báwa gẹ́gẹ́ ti máa bẹ́sìn òtí ẹ̀ ní í da rárá. á ti rẹ́ lòmíì tó bá yẹ pé ń jọ yẹn àwọn tó bá nẹ́bí lò gbà nígbà tẹ́niyẹn sọ pé alihamudulilayi rọ́bìlì A rẹ ní ó fi wọ sọláàtù ọsàlám kàlà aṣọ fìlímù sẹlẹ tí ó padà fi kú ẹẹ pàápàá rẹ ní ó fi lé yẹn náà wọn di ni má jẹ òlé sọ̀rọ̀ ihe ń ihe igbe yẹn bá rìn yẹn jà ahụ àwọn afa kọ́ alẹ́ ọba ya alágídí pálí o bá ti sọ ìwọ́n ti máa ṣe nìyẹn. ìyá nǹkan afẹ́ ẹlẹ́kọ̀ọ́ dẹ̀ ti sọ pé wọ́n mìíràn lè bà lè yá ti. a sì lò máa láàyè ra àwí. a ń gọ yìí hìhìn wàhìtọ̀ ọ̀bùn máa ń láàyè hàmì nínú àdánwò lọ́wọ́ ẹni tó ń ṣẹ́rí rẹ̀ tí ò ní ṣẹ́rí kó máa wá darí ẹ̀ ń ti àbí kó máa ẹni tí ò ní gbọ́ yé kó máa gbọ́ fún nínú ìdánwò àtìlẹ́yìn mi. ó tóbi jọ́nà lọ́la ń àdéhùn sí níta nínú mùsọ́lá wọn lẹ́nu kan béèrè àlámọ̀rí àdìsí kan lọ́dọ̀ kan náà àwọn àfa wa àbóòsì dá ló ọba lọ pa mọ̀mọ́ ni à ńgbà tẹni tó bá ní ìdìmọ́ bá dé máa sọ èsè rú wọ tó tiri paragidi pali. so inú kẹ́sí ẹ̀rí adé kìlọ̀ fún ayé dọ́ àtò àlẹ́ẹ̀l bí náà ti nídìí ẹ̀ kọ́ ọ máa lọ lò eléyìí òun lẹ̀ nídìí pé ọlọ́fẹ́ ká lóun ò nídìí ayé àtọ́fẹ́ ká ọba ní wọ́n ta náà ni. ìwọ́n ni o tọ́ba padà sọsọ kó àyà ni ìwọ lọ o. sọ nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí kájé oyé wa pé eh, wọ́n ti sọ pàpẹ́rẹ́ àlè ni mùsùlùmí ọmọ abára wọn jà ìyẹn ò kí ń ṣèjà ń tó bá lé kakọ yìí lé tó bá dẹ̀ di kó di bẹ́ẹ̀ ni ọba wúlẹ̀ gbani kí ẹ̀ fi pẹ̀lẹ́ káwọn yẹn sì má bàa lọ lo ọ̀rọ̀ hekima síbi tí ọ̀yẹ́ kan lò ó sí torí ohun tí ń jẹ́ hekima ọgbọ́n ní ìtumọ̀ rẹ̀ ń tòótọ́ kí yẹn gbé nǹkan sí bó ṣe wà nítorí tó bá yẹ kó le kí yẹn jẹ́ kó le nítorí tó bá yẹ kó dẹ̀ kí yẹn jẹ́ kó dẹ̀ tí yẹn bá ti gbé síra wọn yóò ti kó ní hekima nìyẹn ìyẹn ni kákan ṣàkíyèsí sọ nípa bẹ́ẹ̀ káwa náà má jámì kan náà àmì àlùkìyàmọ̀ sábàlá pé a máa wá para wa a máa bára wa jà yàtọ̀ sí pa ń sàlàyé ẹ̀sìn fúnra wa ojú ọ̀nà mi ìlàdé yìí mẹ́rìndínní àádọ́rin sixty six báàbù ńlá yóò bí járọ̀bù ojú ọ̀nà tí ń sọ wípé èèyàn gbọ́dọ̀ fi ara ní aládùúgbò rẹ̀ náà. حدثنا مسدد قال حدثنا ابو الواحد قال حدثنا قال حدثني أبو يحيى مولى الجعدة بن هبيرة قال سمعت أبا هريرة يقول قيل للنبي صلى الله عليه وسلم يا رسول الله إن فلانة تقوم الليل وتصوم نهارا وتفعل وتصدق وتؤذي جيرانها بلسانها فقال رسول الله صلى الله عليه وسلم لا خير فيها هي من أهل النار قالوا ففلانة تصلي المكتوبة وتصدق بأبواب ولا تؤذي أحدا فقال رسول الله صلى الله عليه وسلم هي من أهل الجنة eléyìí ó fi máa yé wa wọn tó máa ń sọ yìí pé nǹkan ti da sọ́lọ́run tèmi ni ṣéyẹ ọkàn mi pẹ aládùúgbò kan ó lè jò kan lẹ o tó fara dẹni tí ó pàdánù kọlọ́májà pàdánù. Musaddad ó sọ fún wa yìí pé Abdulwahid sọ fún wa pé Al-A'mash ó ní Abu Yahya Mawla Ja'da bin Hubayra ó ní mo Abu Hurairah radiyallahu ta'ala anhu ó ń sọ yìí pé wọ́n wí fún Nabi sallallahu alayhi wa sallam wípé èrè òjíṣẹ́ Ọlọ́run inna fulanatan arábìnrin kan mà sí ni layla ìmọ̀ ń ṣe nẹ́fìlà lóru wọ́tẹ̀sùmù nàhàr ó dẹ̀ máa ń gbàwẹ̀ lọ́sàn wọ́tẹ̀fàlù a máa ṣe dáadáa oríṣiríṣi wọ́tasọ́dàkú wọ́n yọ tá àkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni tasọ́dàkú ni ọba jẹ́ lèlè xìfà kò lè fúyẹ́ lẹ́nu wọ́tasọ́dàkú ó tún máa ń ṣe sàrà ṣùgbọ́n gbogbo àwọn dáadáa tá a ní ń ṣe yìí wọ́n tó òbí ìrọ́nà àbílísàn nìyà ó máa ń kó sùtá bá aládùúgbò rẹ̀ pẹ̀lú ahọ́n rẹ̀ ahọ́n náà ni ahọ́n ló fi ń kó sùtá bá aládùúgbò rẹ̀ ọ̀lá aládùúgbò rẹ̀ ń kú mọ́ ṣùgbọ́n ahọ́n yìí náà bí òfófó ọ̀yà mi lẹ́nu fáwọn mùsùlùmí pàtó tí ìgbófófó yé títí dòní olónìí. ẹlòmíì ò sì kẹ̀dí lọ dáàrin àwọn ọlọ́kọ láyàyọ́ lọ dáàrin wọn rú pẹ̀lú kí ni wọ́n gbé nínú àmì ìmọ̀ òun náà ní nẹ́kìlò kàlámì bẹ́ẹ̀nẹ́lì sìnẹ́ẹ̀nì ìfúsáàdì bẹ́ẹ̀nẹ́hùmà kí yẹn máa gbọ́rọ̀ kí láàrin yẹn méjì láti lè fi ṣèbàjẹ́ láàrin wọn òfófó nìyẹn ó fi hàn wípé bá gbọ́rọ̀ kí láàrin yẹn méjì ìsìláhì bẹ́ẹ̀nẹ́hùmà ìyẹn ò kí ń sọ̀rọ̀ yẹn ń gílé adìẹ sẹ́rù wa lọ́wọ́ ayẹ kó òfó má yé mọ́ ládùúgbò ọ̀rọ̀ tó jíjẹ́ ọlọ́run ti sọ sallallahu alaihi wasallam hadithi tó gbádùn pé la yadkhulul janna qattal nínú rìwáyà mi namam èkó ní wàlú jẹ́ni ọlọ́run namam olófòfó kájẹ́sì má gbàgbé wípé ìkan lára àwọn nǹkan tó lè jẹ́ kéèyàn jìyà sàárè òfófó wà mẹ́ òfófó mbẹ́mbẹ́ Salama a máa ń sọ ẹgbà wáyé fún alọ́pọ̀lọpọ̀ gbà wọ́n sọ rú sọ wípé rú yìí ò ní láì fi kankan ṣùgbọ́n yìí náà ni ọba ló rà nígbà tí lọ ọba ń tòótọ́ gọbọ yìí gbàtí wá rẹ̀ àti olórí ìwà burúkú tó lágbára wúlò gbogbo wà àwọn tí làwọn yẹn máa fi ń ṣe ń tòótọ́ ẹnu wọn máa fi ń ṣòfófó olófófó wọn ní òfófó ìgbẹgbà lọ́dọ̀ àwọn Yorùbá náà ń bí ọpẹ́ lọ́mọ tọ́wọ́ bá sì tún padà di pé rí mi rí ọba yìí ní ọba jẹwẹ ní ọba máa pò fóló ẹ bẹ́ẹ̀ ni kí mo ti wá ti sọ fún yín bóòlù ti á sọ ọ́ wọ́n ló fòfó wọ́n ló fòfó náà ní láì fi tọ́ wà lára ẹ̀ ó ló wọ́n rà dàbí òtí jò fòfó lọ àwọn kò lóyún láburú ní bẹ́ẹ̀ lára ẹ̀. ohun tí ó kù ṣe gàdà ni pé ọba lọ sọ fún ìyàwó ọ̀gá rẹ̀ pé ó rí ọ̀gá òun yìí tọ́jọ́ kọ rẹ̀. tọ́ba lè bá gé irun rẹ̀ yẹn irun ni òjò lẹ́wà dáadáa irun tó wà ń bí ìpàkọ́ rẹ̀ ọba má dáa ọba lóhun náà ń wò pé kò fáyín tòótọ́ ọba tó lọ bọ́kọ tọ́jọ́ gà gbẹ̀tọ̀ ìyàwó rẹ̀ ń bọ̀ o wọ́n ń bọ̀ ní déédéé lóru ó ti sùn tán ọbẹ̀ fi bíléèdì abẹ́fẹ́lẹ́ àfi dúnbò ẹ̀ ìṣẹ̀lẹ̀ bí ọ̀ṣẹ̀lẹ̀ yẹn ló ti sáré lọ sọ fọkọ̀ òfófó ni. àfi abẹ́fẹ́lẹ́ àfi dúnbò ẹ̀ lóru ìyẹn bá pin ọ̀rọ̀ ń tòótọ́ ẹ mọ̀ bí yẹn bá ti gbọ́jọ́ òkú ṣé yó. ìwọ́n tó ń lọ ṣàyẹ̀wò lórí pọ́ fẹ́ bá rẹ̀ nú jẹ́ ni. wọ́n ní lọ́wọ́ kóṣìfà anil hijab làrọ̀ iná ẹ̀ hà. mo ò gbà kẹta bá ń wéré ìtàgé. ó ti pẹ́ ńgbà yẹn o àwọn eré ọlọ́sẹ̀ ọ̀sẹ̀ kẹ́ báyìí tí wọ́n máa ń ṣe. ẹ tí wọ́n sọ pé nìkan ọkọ̀ sẹ̀kẹ́ tó ní tèmi ti kọ sẹ̀kẹ́ ọ̀kẹ́ ọ̀túnla náà ni kíní yẹ ọ̀yà. ẹ ọ̀kọ́ arákùnrin yẹn ti gbọ́jọ́ okú ń tiẹ̀ nìyẹn ọ̀yà alájú lẹ̀ pé wọ́n ní máa fẹ́fẹ́ lẹ́bọ̀ yóò sojú òun lọ́ba dẹ̀ róbì lọ́ máa fẹ́fẹ́ lẹ́dí ń dòótọ́ à kíní yìí máa rí bẹ́ẹ̀ hànàlá bí yẹn ti gba abẹ́fẹ́lẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ nìyẹn ọba fi dúnbù ìyàwó ẹ̀ ó dúnbù ìyàwó àwọn fámìlì ìyàwó gbọ́ báyìí wọ́n bá sọ dogun wọ́n bá kọ́kọ́ wọ́n kọ́kọ́ báyìí àwọn yẹn náà bá dìde ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì bó ṣe dogun yẹn wọ́n pa kí sàtìra wọn la. làwọn afáàfin sọ yìí pé tó bá já sí wípé nǹkan kan lè yára rìn yẹn jàṣà sí lọ àbá sọ pé òfò ni bórin náà ṣe tètè sáré lé ìyá yẹn ń wèrè ju kí wọ́n ságùn sí yẹn lọ. ọmọ kórin nísìn Tọba tọba gbé orin sí àwọn ẹni tí wọ́n bá mọ ijó orin ijó tọba wà lórí àga tẹ́lẹ̀ ó lè kọ́kọ́ máa jurí díẹ̀díẹ̀ máa jurí bàbá yọ máa sọ̀jìká ẹ máa sọ̀jìká láyé sọ méke tí ń ṣe éje àgọ́ tòmítò yọ máa ọba yá ó lè padà nàró ó lè padà yá tí máa máa kò sí níwò pẹ́ẹ́lí kẹ́kẹ́ wò ó bàbá yọ máa pòrì. tó máa borí yọ á ṣe wèrè yẹn títí tí ó lágbára tó gan ọmọ abọ́lá rẹ̀ kódà ẹni tí sì ń ságbo ogun rẹ̀ sí ìdáhùn bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ fúnfó tó fó bẹ́ẹ̀ ti dọ́dọ̀ ẹni tó bá ní hamasa tó ní ìtara ló fi wáyé àwọn àdá jẹ́ mùsùlùmí ẹja máa wà mùsùlùmí bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ fún ọ má jẹ́ onítùmọ̀ sí ẹ tọ́ọ̀bá sì máa lò gbé sí ayé bẹ́ẹ̀ ọ̀ sí ìráyé ṣe o kódà ó yẹ kó ṣiṣẹ́ lórí rẹ̀ tó ṣe pé láyé ẹ̀ oníwàásàn kankan fún ẹ mọ́ tó bá tiẹ̀ wá wí sọ ọ̀bà mi nínú jẹ́ ni àbòtúnmi lẹ́mìí ṣe tọ́ba ti ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó lé bẹ́ẹ̀ ni yóò ti kọ́kọ́ máa yóò bá sàsọ yí pé títí ọba gbọ́n yìí kì í nù ní bàjẹ́ sọmọ kó ọ̀gẹ́gẹ́ ní láburú jẹ tóbi jù báyìí tọ́ba ti sọ̀rọ̀ yóò ní alákatakí sí màlẹ lẹ́yìn ọsọ ó fi hàn wípé wọn pàtàkì lọ́dọ̀ ẹnìyẹn kò wí ń sojú mi ìwọ gẹ́gẹ́ tó wá sọ láburú tiẹ̀ gẹ́gẹ́ lágbára. so nípa bẹ́ẹ̀ ẹ wo obìnrin yẹn wò sí dáadáa tó ń sí ó yan nẹ́fìlà lóru ó ń gbà rẹ̀ lọ́sàn-án àtòwò gbajúmọ̀ lára àwọn obìnrin àsọjọ́ wọn ti pẹ́ ń bẹ́ẹ̀ ẹlòmíì ó sì lọ dá àárín àfa aláàfa àtọkọ àti ìyàwó rẹ̀ rú ọgbà láàrin ìṣẹ́jú márùn kódà kò ní pẹ́ ní wàá mo ní wàá sọ fún yín àfa ara bàtà wọn rà fún ìyàwó bàtà ẹ ó ti fẹ́ wọlé tẹ́lẹ̀ náà wọn rà bàtà mo mọ kẹ́ni sáré bá wá náà nìyẹn yọba máa lọ ẹni téèyàn fi ilé dáadáa tí ò sí wàhálà téèyàn jọ dágbére tóun náà tún kọlù pé sẹ ti débi iṣẹ́ o bó o sì ní tí o ti púlẹ̀mù kínní kan o lọ́ba dé ní ọba sọ̀rọ̀ bíi la kí ló dé ẹ kéèyàn sábà ṣe ohun tí ó fi bọ́ tí ó fi bá yọnu ọlọ́run ọba pàdé àbá tèmi ìyàwó ni ọ́ bí olóògùn ló wà sí kéèyàn sábà ti déédéé torí gbogbo ìgbà náà làwọn àfa máa ń sọ pé ẹni tí ọba ti fi sọ́dọ̀ kan ìhà rẹ̀ máa wọ́n jọ gbé dalẹ̀ ká. Ah, hanura ó sì lè já sí pé àkótá afáfádà ní ó ti ra bàtà tiẹ̀ lọ́wọ́ tí ń gbé bọ̀. kí ni ìtumọ̀ gbogbo àwọn kẹtẹ́ ń sọ látàárọ̀ yìí? ẹ kìíní kan ọ̀sà padà pẹ́ sọ tàbí kó sì má sọ oorun mọ bẹ́ẹ̀ kára yọ látọ̀ ajá mo sì ọmọ gẹ́ẹ̀tì bàtà kan gbà tí tí ń bọ́ sọ́bàjá fóònù sùúrù ẹ̀wọ̀n sọ́bàjá fóònù bínú òun náà lè tọ́jú ẹ̀ tí ó fi di bíi ijọ́ kẹrin pé ah tí n bá dùn bọ́ ẹ mọ̀ pé aráyà kan lọ bá yẹn tí yẹn fi wà níta tó sọ pé jẹ́ kí n ra bàtà yìí à ọwọ́ adélé ọwọ́ adìpé kéèyàn sábà ro ohun tí ọba máa ṣe ìyẹn sì fi kíní ẹ̀ wọ́n lé tọ́ba sí fún sùúrù tọ́jọ́ rú àwa tó o lè padà sọ pé ah, mo sì yá tiẹ̀ bọ́ gẹ́ẹ̀tì tí mo ti wà sísá anyway mo sábọ̀ ra ìbàtà yìí wá fúnra ẹ̀mí padà kọ́ lòdì ẹ wo ẹ sọ́ra yín o o. ẹyin sáré orí kiri kiri kan wọ́n ti fi bàtà tèmi náà wọ́n ti kó wáyé o ẹyin gbà kan o kan òun ni ọ padà tó tako. ẹ wọ́n bá jẹ ni dada ẹ yóò jẹ jẹ dada tí tíyẹn náà bá lè lo sùúrù bẹ́ẹ̀. torí nǹkan tí sábà máa ń dá jù òun ni pé tó bá gbígbóná tó bá gbígbóná ilé ọ̀dà o. tí padà wá nígbà tó padà jèrè jèrè lára ẹnì yẹn máa ń kírun lóru ńgbà wẹ̀ lọ́sàn ó ń ṣe dáadáa oríṣi ó ń ṣe sàárà ṣùgbọ́n ibi tó kẹ́ kù sí àti ibi tó kù sí yẹn tó tóbi gan. túbí jìrọ́ ni ha bilisani ha ọ̀n fàámu rẹ̀ ṣe sùtá fún dání o rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. kí ló jíṣẹ́ ọlọ́run fi fèsì òjíṣẹ́ ọlọ́run ní la khairo fi ha sí nẹ́fíù kí ni ká pè sí nẹ́fíù lè jíǹsì ni àbí nẹ́fíù lè kanáìlì nẹ́fíù lè jíǹsì ni ẹ̀yà pè gbogbo rẹ orí kẹkẹ ò sí lára ẹ̀ subhanallah ẹ ìyáàmú lẹ́lì tó lè sọ̀yẹ̀ dẹ́nu àlùjẹ́nẹ́ à sọ́dákọ̀ tó lè sọ̀yẹ̀ dẹ́nu àlùjẹ́nẹ́ àwẹ̀ tó lè sọ̀yẹ̀ dẹ́nu ọlọ́run subhanallah ẹ wá ohun tó fi bàjẹ́ sàárà gan tó lè sọ̀yẹ̀ dẹ́nu ọlọ́run ahun yìí náà ni o òfin dá sùtà lẹ bí ṣáfì pẹ̀lú ewu wọlé ìbà àtọrọ ẹ̀yìn gbogbo àwọn kẹtù máa dẹ kálẹ pátá ọ̀dọ̀ obìnrin náà ni máa ń parí sí púpọ̀ jù ọ̀dọ̀ wọn lọ́pọ̀ sí jù tí ìbá sọ ọkùnrin ó lè gbé àwọn èyí sábà aráyé rẹ bẹ lọ́pọ̀lọpọ̀ gbà lóye fọkùnrin tí máa ń ṣe gbà obìnrin lálẹ́ òkè máa ń ṣe lé ẹ̀yin náà ẹ̀yin náà tún ṣe lé òfin ẹ̀kọ́ obìnrin wọn mọ̀ ọmọ ọba dẹ̀ rí bẹ́ẹ̀ nígbà táwọn sọ sálá fi ṣe ìṣẹ́wá wa ní ìrọ́ lo. ló ṣègbóbi ló bá nu nẹ́fó pọ̀ wọ́n á béèrè pé kí làwọn ṣe ànábì níbẹ̀ ẹ̀ ẹ̀ mo rí ohun tọkọ bá ṣe fún yín àdìgbẹ́ máa ń ṣe pé ẹ̀dẹ̀ tún máa ń ṣe kéébù amúléyìn ó fi ṣe pé àwọn sọ sálá sọ pé mọ́ ọ̀bà yín sùn là àìnà wọn ò gbé mi dèdè pé kí n yẹlé pè ìpè kẹlẹ̀ rí bẹ́ẹ̀ bá ṣe báyìí ó máa ẹ̀rí kíní ẹ̀ pọ̀ lára àwọn obìnrin nàmímà òfófó ọ̀rọ̀ ẹ̀yìn àti kíni tún ní èébú ẹlòmíì ṣe títí ó dẹ̀ bu ọkọ rẹ̀ èmi ò ríro eléyàn rí o ọyà mi lẹ́nu yóò bọ ọkọ rẹ̀ bó ṣe ga tó yọ sọ bó ṣe kúrú tó yọ sọ bó ṣe tínrín tó yọ sọ tí ti dé kódà bílà rẹ̀ bó ṣe rí yọ sọ yóò fi rògbọ̀n bú ẹ̀ẹ́dẹ̀ rí tún bá dójú ẹ̀ ẹ̀ àbí wọ́n sì rògbọ̀n bíi kínní inú ti bẹ̀rẹ̀ nìyẹn òjijì ní fi ha kò sóore hiyamin ahli nẹ́ẹ̀rí ẹni náà ni o pẹ̀lú gbogbo ìjọsìn tó ṣe mi. Ah, wọ́n ní òjíṣẹ́ ọlọ́run omi màtún nì obìnrin kan máa ń bẹ́ ń tiẹ̀ tùsọ́lì lèmọ̀túbàdà mi máa ń kírun ọ̀rẹ́ yẹn kódà a máa fi jóbon yàní a lè pè é níbi bọ́tà. ní máa fi ń ṣe sàárà kéde kó sùn tábẹ́ nìkan kan àwòjíṣẹ́ ọlọ́run ní hiya min ahlil janna ẹni àlùjẹ́nà nìyẹn ẹ̀rí pélé ìran ọ̀rẹ́ yẹn nìkan wọ́n ní kí wọ́n sọ pé ń ṣe nẹ́fìlà wọ́n ọ̀dẹ sọ pé wọ́n sọ pé ń ṣe sàárà àjọbọ̀nì ó ń fi bọ́tà ó fi ń ṣe sàárà ẹ̀ wọ́n ọ̀dẹ sọ wípé ó ń gbàwẹ̀ ó ń kọ́ ọ̀rẹ́ yẹn ó dẹ̀ máa ń ṣe sàrà àtúmọ̀ kéèké sùn kéèkó sùn tàbá yẹn òjíṣẹ́ ọlọ́run ní híyá min ahlili janna ọ̀nàlẹ̀ àlùjẹ́nà nílé yẹn lábẹ́ pé àgbọ̀dọ̀ kó sùn tábà ládùúgbò wa àgbọ̀dọ̀ kó sùn tábà ládùúgbò wa hadith yọgọ́fà wọ́n ní hadathani abdullahi ibn yazid náà. قال حدثني عبد الرحمن بن زياد قال حدثني عمارة بن جراب أن عمة له حدثته أنها سألت عائشة أم المؤمنين رضي الله عنه فقالت عنها عنها فقالت إن الزوج إحدانا يريد يريدها فتمنعه نفسها نفسها, إما أن تكون غضبة أو لم تكن نشيطة فهل علينا في ذلك من حرج؟ قالت نعم أن من حقي عليك ألا أرادك وأنت على قتل لم تمنعني لم تمنعني قالت قلت لها إحدانا صحيح وليس لها ولزوجها إلا فراش واحد أو لحاق واحد فكيف تصنع؟ قالت لتشد علي إزارها ثم تنام معه ولو ما ضاق ذلك مع أني سوف أخبرك ما صنع النبي صلى الله عليه وسلم hadithi tá a kà tẹ́lẹ̀ àgbọ́yé tá a bá ń bẹ̀ nípa ìbéèrè tí wọ́n bi ànẹ́bì pé obìnrin kan wà tí ń ṣe nẹ́fìlà lóru tí ń gbààwẹ̀ lọ́sàn-án ń ṣe dáadáa oríṣi ó ń ṣe sàárà ṣùgbọ́n a máa kó sùtá báwọn aládùúgbò rẹ̀ pẹ̀lú ahọ́n rẹ̀. na sọ̀sọ́ láńdẹ̀ sọ pé ẹni náà ni. ó tún mú dẹ́nì kejì wá yí ìyẹn ń tẹ̀ ìran ọ̀rẹ́ yẹn nìkan ló ń kí ó dẹ̀ máa ń fi bí bọ́tà fi sàárà ṣùgbọ́n kí ikú sùtá bẹ́ẹ̀nì kankan òjíṣẹ́ ọlọ́run sọ pé ní àlùjànnà nìyẹn. àgbọ́yé hadith yìí àkọ́kọ́ òun ni pé káfùlì ẹ̀dá ànil jìrọ̀n ìkóraró níbi ìṣe aládùúgbò ní sùtá. min asbabi dukhuli aljanna ọwọ́ àánú okùn fàtẹ́yìn máa fi rálù jẹ́nà ọlọ́run wọ̀. ìkejì nínú àgbọ̀yé tábà nù hadith yẹn òun náà ní fífi rinlẹ̀ ẹ̀tọ́ aládùúgbò pẹ̀lú báńsọ̀ sẹ́láńsì sọ pé ìlérí ìyá iná ń bẹ fóbìnrin tó ṣe pé ń kó sùn tábà aládùúgbò rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni yẹn nẹ́fìlà àrùn pàtàkì lọ́dọ̀ rẹ̀ àwẹ̀ pàtàkì lọ́dọ̀ rẹ̀ atọ́ wa sọ pọ́nrẹ́ yẹn gan ni pé ó ń kó sùtà bá aládùúgbò ìkẹta táfìrí wípé àṣẹ aládùúgbò kìí ṣẹni tá a lè máa ṣe ní sùtà anabi sallallahu alayhi wa sallam bó ṣe tún sọ pé oríire ń jẹ́ tóbìnrin tó fi pé òun ò kó sùtà bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ dẹ̀ ni ìjọsìn tiẹ̀ ń bí ọ̀rẹ́ yẹn lọ parí sí kò sí nẹ́fìlà kankan ṣùgbọ́n rálù ní ọlọ́run ọba wọ̀ pẹ̀lú alùbáríkà dáadáa tí ń ṣe sí aládùúgbò rẹ̀. ẹ wá rí hadithi míì tí wọ́n kà fún wa hadithi ọgọ́fà wọn ni abdullahi ibn yazin ó sọ fún wa yìí pé abdulrahman ibn ziyad ìyẹn náà sọ pé umaratu ibn ghurab ó bá mi sọ rọ̀ wípé anna ammatan lahu Kí ẹnìkan tá lè pè ní ẹ̀gbọ́n bàbá lóbìnrin àbábúrò bàbá lóbìnrin obìyàwó àìsà kàtàwọn obìnrin lè tó obìnrin lọ láti lọ kí ó lọ́dọ̀ rẹ̀ ọlọ ṣèbéèrè lọ́dọ̀ ìyàwó àìsà radiyallahu ta'ala obì wípé ọkọ ẹnìkọ̀ọ̀kan wa ìmánìdì rẹ̀. á nídìí ẹ̀ ọ̀dọ̀m ha obìnrin yà wá sọ pé ọgba ọ̀gbà ẹ̀rí pé àwọn obìnrin máa ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ìmọ̀ àǹtẹ̀kù náà rọ́dìbà ó lè jáde pé núbi bóyá bí róò fowó ta ní ti yẹn wá sí yẹn náà ni omi lè má pàdé bẹ́ẹ̀ ni gbà tí yẹn bá ti farakalẹ̀ tó ń wò pé tó kí sáájì bẹ̀rẹ̀ bóyá ń bínú àwọn lẹ́mùtẹ́kùn náà ṣe ìtọ́ta àbára rẹ̀ ò jí pépé ọwọ́ ń bi ìyàwó àìsà léèrè pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n yìí fẹ́ lọ gbé bá nẹ́bí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ní sọ̀sọ́lá kò ní pa mọ̀mọ́ o ṣùgbọ́n yóò fẹ́ sọ díẹ̀ fún wọn ni. wọ́n wá lọ bi ìyàwó àìsà léèrè wọ́n mọ̀ pé ìyàwó àìsà àwọn sọ ẹ̀kúnrẹ́ rẹ̀ wọ́n lè fàárẹ mi ní harrod sẹ́sẹ̀ dẹ́ wà fún wa bí yẹn bá kọ oorun kọ́kọ́ báyà ń torí pé yẹn ń bínú sí i àbí ara èèyàn ọ̀yá o èèyàn pépé àbí wọ́n ní àwa sọ a naam <laughs> bẹ́ẹ̀ ni ni hakihi nínú ẹ̀tọ́ ọkọ tó wà lọ́rùn rẹ tó jẹ́ dandan fún ọ ni wípé aláwọ̀ àrọ́ọ̀dàkì wà á ń ti àlẹ́ àkọ́tàdé tọkọ rẹ bá ní bùkátà sí ọ tí wọ́n dẹ́ wà lórí ràkúnmí ọ wà lórí nǹkan ẹ̀gùn nílá tọ́ga táwọn èèyàn ń pọ́nlé bí irú ẹni tó fìyàwó rẹ̀ ọ ọmọ lọ sí gbákejì gómìnà. lẹ́yìn ìgbà tá a nẹ́bi tiẹ̀ ti sọ tẹ́lẹ̀ yìí pé láyò fìlẹ̀ ọ̀kọ́ ọmọ wàlọ́ amúrọ́hún ìmúrọ́ à ìjọ kí wọn ní í jèrè tọ́ba sí pé pé ta ló lórí wọn lóbìnrin ni torí ká darí ọkùnrin lónìí nínú àwọn orí burúkú tí democracy gbé wá nìyẹn wọn ká fobìnrin so lórí nínú àwọn orí burúkú tó gbé wá nìyẹn ọlọ́run dẹ̀ sọ́nù sọ́tún nìsá yẹn ọlọ́run 'ala bima faddala Allahu ba'dahum ala ba'din ibi àwọn ọkùnrin ni wọ́n jẹ́ alákòóso lórí obìnrin gbogbo ohun tí ń jẹ́ darí ayé kò sí lọ́wọ́ obìnrin lára wa pa aláwọ̀ tẹ́ra ajẹ́ lókun òun ni alẹ́ aláàmọ̀tò Ibn Kathir rahimahullah làwọn fi sọ wípé ọkùnrin kọ́ yí mù níbẹ̀ yẹn òun ni pé sayyiduha òun la ṣáájú ẹ̀ wa kabiruha òun la gbá rẹ̀ wọ́n hákìmù àlẹ́ ha òun ni wọ́n máa dájọ́ pé báyìí ni wọ́n mọ̀ àdìbò ha tọ́ba tún lẹ́tọ̀ọ́ sí kó jìyà òun ni ó fún ní jìyà èwo ni jìyà ti ń lọ ọkọ rẹ̀ ẹ sábà ń bẹ́ẹ̀ kọ́ máa lò mí mọ́ ẹni tọ́ba ní ọ̀rọ̀ tó rùn yẹn èmi náà yọ̀ǹda ilé ìrìn ṣùgbọ́n ti ìyá yìí nìkan ni lè àwọn ẹjọ́ mo ti ń já rẹ́sílẹ̀ dáadáa tẹ́lẹ̀ ìyá lọ fẹ́ bóyá àwọn ọmọ tí Abdulhakeem Abáyọ̀mí rètí lọ́lọ́ fẹ́ ọmọ àwọn ọmọ Abdulhakeem Abáyọ̀mí tó rètí lẹ́kọ̀ọ́ jèlò ọwọ́ pé nu wọn lọ́lọ́ kan nu wọn lọ́lọ́ fẹ́ dọ̀rọ̀ tó ṣe pé tí ọba lẹ́kọ̀ọ́ débẹ̀ tí ó lú lu àfàmọ́. ẹ̀bẹ̀ tá a kàn bí ọ̀nà ẹ̀nìyẹn má lù mọ́ ìyá ọkọ èèyàn yẹn máa ń sàpọ́nlé rẹ̀ ni má lù mọ́ o. ẹni tọ́lọ̀ fi ìyàwó ẹ̀ sínú ipò kan wọ́n ní ọlọ́jẹ́ ọlọ́jẹ́ ìyàwó gómìnà tẹ́lẹ̀ ń lè yàn máa dá wọ́n sọ pé ẹ̀ fẹ́ sùn ti sùn ọrùn kọ́ ògbé ni ẹni tó lọ́fíìsì tiẹ̀ ọ̀kan náà àwọn ẹ̀gbẹ́ ẹni tó ṣe nù wọn gẹ ni wọ́n rí tí wọ́n sọ bóbì mọ́ rí tó sì wà lórí oyè ọ̀yá tètè lọ tu wò dára tó bá mi ká tó kó nǹkan lẹ̀ mí ó bímọ táwọn jáàmù àlú yín gan máa ń bímọ wọ́n bá wà lórí oyè ló ti aláàzọ pé oyè orí burú ọjẹ gómìnà ọjẹ pírẹsidẹǹtì tó ṣe pé òun náà tún ní ọ́fíìsì tiẹ̀ lọ́tọ̀ tí e bá ṣe travelling tí ó pọ̀ wọn àti ọkọ rẹ̀ pọ̀ gbogbo àwọn kẹ tó ń fẹ́ buwọ́lu ìwé nìka gàngànrẹ báyìí ó níbi tó ń sùn ṣé wọn kọjá pé mo nídìí ọkọ mo fẹ́ lọ bá àwọn ọkọ rẹ̀ mo fẹ́ lọ bá ṣe pé pípọ̀ wọn àwọn ẹni tí ń wà kí wọ́n máa ń bá wọn ni wọ́n máa ń rìn wọn lọ́wọ́ lẹ́kọ̀ọ́ kẹ́ńgbà bíi.

tọba tún kẹra ọyá ohun tí ó di ajé káyìí nílẹ̀ ó tún lẹ̀ padà dáa nìyẹn. ẹgbẹ́ lóun bá jẹ rí gbìyànjú ọkọlé mọ́ mi la tèmi ò sí nílẹ̀ mi kọ́ bẹ́ẹ̀ lọ́n bá fẹ́ kó nǹkan kọ́. ìyàwó abdullahi náà tó dìbò ní dúkìá ọkọ̀ sani ẹ má jẹ́ àmàkẹ́kẹ́ àwọn kìnnìyí lásán ẹni tọ́lọ́ bá fẹ́ pèsè fún nu wọn rẹ̀ lọ́wọ́ nítorí pé àwọn obìnrin náà ní kí ni ọ hakomilikiya ẹ̀tọ́ pé mi mọ dání nǹkan yìí ń bẹ fóbìnrin kí wọn ò kí ń ṣe àjẹmógún. wọn dábàá dẹ lọ wáyà thirty six israfil ahzab yẹn bóyá thirty six náà ní ọjẹ tọ́lọ̀ sọ pé nílẹ̀ mùsùlùmí náà wàlẹ̀ mùsùlùmí ọ̀tí ti ń kà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàlẹ̀ mùtàfọ́ dìkì náà wàlẹ̀ mùtàfọ́ dìkì tẹ́ni tí ò ní ní ó sàrà omi ń nu wọn kọ sọ pé wàyí o ọ̀sọ̀rọ̀ jáde nulẹ̀ yìí náà ni o ti máa tayọ̀ yóò fi tayọ̀ yóò kó o lẹ̀jọ́ yóò kó tí o fi kọ́lé gan ẹjọ́ mbẹ́. ìyẹn làpẹẹrẹ tó dáa tí mo fẹ́ mú wa kí tọ́lọ́mù bá kẹ ọbẹ̀ tọ́wọ́ ẹ lòkè tọ́ba sọ pé pa àwọn ẹni tí ò lẹ́sìn gan wọ́n máa ń rí ìgbésí ayé yẹn lò lẹ́kọ̀ọ́ kan gbà mí wọ́n ní wọ́n lè sọ fẹ́ lómi wípé ah, ọkọ lékè ní ọkọ kejì ọkọ rẹ̀ ò sì níbi kẹ̀kẹ́ tí ń gbé hànà ọwọ́ àṣàánú ẹ̀ lẹ́kọ́ rẹ̀ ẹ lè kọ́ ọlọ́run kú kádàrá tọkọ níbẹ̀ kò nídìí kéèyàn kẹ́ra ọlọ́run ti tòyìn pọ̀ fẹ́ fẹ́ra yín náà ni èèyàn gba kádàrá ni àwọn kí ó ní téèyàn ọba gba kádàrá èèyàn gba kodoro ẹ wo Zainab ìyàwó Abdullahi bin Mas'ud ó ní dúkìá àwọn àpẹẹrẹ dáadáa nìyẹn irú eléyàn la lè fi wé pé ọ wà lórí kọtà abẹ́sí gẹ̀ẹ́sì ó ní dúkìá dúkìá nígbà míì yẹn lé ní pẹ̀lú kọjá sí pé yẹn jogún ẹ̀ ó pọ́sibú kọjá sí pọ́mọ olówó lè yẹn lọ́ọ́ bí àwọn ẹni tí wọ́n bá ń sẹ́ wọ́n wá mílíọ̀nù sí àkáǹtì ọmọ kọ̀ọ̀kan ó dẹ̀ láì ṣe oníwọ̀ ló wọ́n bẹ̀ tálákà dẹ̀ ni ẹ́ òun náà ló ń ra aṣọ sí ọlá ọlọ́run ti kọ́ tiẹ̀ nìyẹn. ìyàwó àtúlẹ̀ fún ọ̀sán ọ̀dì Zainab ẹ rí i pé ọ lọ sí ilé ànábì sallallahu alaihi wasallam orí afáwà Bilal ńlọ́pàdé ẹ̀ ọlọ́run nídìí ànábì òun fẹ́ rà ànábì àwọn ọlọ́rọ̀ ṣùgbọ́n ìrẹ́ Bilal tó o bá dọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run má dàá kọ mi o báyìí tí mo kàn fẹ́ kọ́ bá ń ṣèbéèrè lórí ẹ̀ ní wípé tóbìnrin bá ní dúkìá ọ̀sán díẹ̀ ṣé ọwọ́ abẹ́ ṣe sàrà tó lè ṣe sàrà àfọkọ rẹ̀ tí mo fẹ́ kó béèrè nìyẹn o. bàtà fáwọn abilalu radiyallahu ta'ala nígbà táwọn dọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run. wọ́n dẹ̀ sọ fún jíṣẹ́ ọlọ́run wọ́n sọ fún wọn wípé tọ̀ oníbèrè ni ń béèrè àyẹ̀bí béèrè pé ta ló ń béèrè ah. ah, àrẹ́bí má dáwó ló mú o àgbẹ̀ tó yẹn lẹ̀. sallallahu alayhi wa nítorí pé àfọwọ́ abilá ló ti rí wípé kéékùsé gbogbo gbàlá lẹ́nu sọ́lá máa ń béèrè irú béèrè bẹ́ẹ̀ ìbéèrè tó béèrè yẹn gan ó tún fẹ́ẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pé Zainab ni kó ti sàrà àkọ́kọ́ ẹ̀ náà Zainab ah ìjíṣẹ́ ọlọ́run ní èèwọ̀ nínú àwọn zàyà níbù àwọn Zainab ta ní pọ̀ èèwọ̀ nínú wọn ọba ní obìnrin Abdullahi mọ̀síwìdì náà ni ah ó ní bá ń sọ fún pé kó ti sàrà àkọ́kọ́ rẹ ọ sallallahu alayhi wa sallam irúfẹ́ obìnrin tó wá ní dúkìá àti sí débi òun ní bọ́kọ obìnrin àgbà kò sí lóbìnrin tí ń tí ó tún bọ́ tàbí ọmọ àlọ́ wí bẹ́ẹ̀ o obìnrin kò ni ègún wà lórí fún ọkọ rẹ pé gbọ́dọ̀ lórí nǹkan tó bá obìnrin lè o. ẹ nígbà tí ìwé ní òsì padà tó nígbà tí ìwé yẹn òsì padà tó èmi náà mo padà sáré lọ ra oní five hundred nǹkan ṣé kí n ṣe ni kálukú wa náà ìlàjọ rẹ ra wa lọ́wọ́. ó sì ti ó ti ègún ti bọ́ sórí rẹ̀ bẹ́ẹ̀ yẹn pẹ̀lú pé ọ̀kan náà ẹ̀tọ́ kan ló ti fi du ọkọ rẹ̀ ni ìyẹn pẹ̀lú ohun tó ṣe yẹn ìyàwó àyíṣà wa ń sọ fún arábìnrin yẹn wípé nínú ẹ̀tọ́ ọkọ rẹ lórí rẹ̀ òun ní pé tó bá nídìí ẹ bí kò ń fẹ́ ṣe lọ́kọ láyà pẹ̀lú ẹ tó dẹ̀ wà lórí pátá orí nǹkan ẹ̀gùn tó ga tó tún lọ́lá ẹ̀kọ́ àrínà àwọn àfáà ni wọ́n lómi ilé ègún kan àbí àbí àwọn àfáà wa wà láyà àwọn àfáà wa lọ́nkọ́ bá ní kẹ́wọ̀n ẹ̀kọ́ mi ilé ègún kan bá rówó rọkọ̀ ọ̀rà. akẹ́rì ń dáhùn àfáà tí wọ́n sọ pé ṣé kọ́ wa ní ìṣígbéraga gbogbo bí ó ṣe mú sáré bí ó ṣe ráyè pẹ̀lú níkọ́wò pẹ̀lú gbogbo ẹ̀. ṣùgbọ́n ṣéèfù náà làlùbáni rahimahullah ta'ala wọ́n ló lè ní ó lè ní mọ́tò tẹ̀. ẹ̀wọ̀n mọ́tàlè wọ́n ní pásínákà wọn ìyàwó kẹrin ṣéèfù náà làlùbáni rahimahullah wọ́n ní mọ́tò wọn. wọ́n sì ìtọ́jú abẹ́ ìgbẹ́bí káyọ̀pọ̀ kan náà ọmọ kéwú tí àwọ̀ ẹ̀ fẹ́ rọbí ọkọ rẹ̀ wọ́n ní kí wọ́n ní kó máa gbọ́kọ̀ ọ̀sẹ̀ lọ kí ọkọ táwọn ìyá àwọn onílé gbé lẹ̀ nítorí pé ọkọ táwọn yìí jámọ́lò tùláàbì ni ràkúnmí àwọn súdẹ́ǹtì yìí. sọ nípa bẹ́ẹ̀ tóbi bá wà ní dúkìá lórí dáadáa nínú ẹ̀ sọ́díẹ́ mo ti gbé táwọn oní ti ọlọ́jọ́ gómìnà sọ́díẹ́ yẹn ẹ ti dáadáa ṣùgbọ́n ẹni tọ́lọ́run kẹ̀ fi owó kẹ́ ọyọ́ jogún òǹbí rẹ̀ kan àbí ìwọ náà ló sì ní gàrí ní ọmọ àtànú yàrá ọba tá ọba tún dowó mọ́ lọ́wọ́ wọn wá ti wá rí nǹkan kójọ bísíǹsì tiẹ̀ sì tún ga ju díẹ̀ lọ́sùn bó rí nǹkan kójọ ń tiẹ̀ tóbi bá dépò yẹn nínú ẹ̀tọ́ tọkọ nílé lórí òun ni pé tọkọ rẹ̀ bá ní ìdí tọ wà nípò tọ ga bẹ́ẹ̀ lẹ́mùtẹ́mù náà ń ó gbọ́dọ̀ kọ fún o ó ti yá náà ni èèyàn sáré sọ fún àwọn ọmọ sẹ́ni pé wọ́n fẹ́ rí dádì àdùlá ọ̀rọ̀ yẹn ò dìye pé à ń lọlé à ń lọlé náà ah madam ẹ sí ọ̀rọ̀ ja ẹran fẹ́ rí dádì àdùlá ọ̀rẹ́ bó ti kọ́ọ̀lù ẹ̀ báyìí pé mo ti nídìí ẹ̀ ẹ̀ pé ọkùnrin tọ́lọ́run fún ní egun galegale kẹsẹkẹsẹ bó ṣe ní bùkátà fìyẹn náà ó ti sáré rẹ ní sí obìnrin tóun sì fẹ́ wà lùjẹ́ ní ẹ̀ ń tẹ̀ tó fẹ́ sórí rẹ̀ gbogbo ohun tí ń ṣe lọ́wọ́ yọ pàtì ni obìnrin tó fẹ́ sórí rẹ̀ mo wí o yọ pàtì lẹ́sẹ̀kẹsẹ̀ ni kọ́ọ̀lá ó wàá sọ pé mo sọ fún ìyàwó àyìnṣà pé ìdáná tẹ̀hìd ọ̀dà àti gbọ́ yìí tó wí ẹlòmíín máa ń ṣàlejò nù wa wọlé sàláhà wàlẹ̀ sọ́jì àyílá ìfẹ́rà ọ̀ṣun wáhìn ìtẹ́ náà wọ́n sì jọ ń sún àtọkọ àtòun aṣọ òbúra kan náà wọ́n jọ lò lè há fún wáhìn ọ̀kẹ́ ìfàtẹ́sínà tọkọ bá tún lòun ní bùkátà sí bó ló ṣe máa dì í báyìí wọn ní yàrá tún dáhùn pé àà àsóbìnrin náà ló lè ṣàlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ tíkẹ́ẹ̀tì ibi obìnrin ni mí obìnrin ni wọn náà wọn ní yàrá dáhùn pé lítẹ̀só da àlẹ́ ha ìdárọ́ ha yẹn ni pé kó mú bàǹtẹ̀ rẹ̀ kó so tó mọ̀tàn náà mo máa hù ọlọ́run má jẹ́ wọn gbọ́ kọ́ mi mọ́ mi lọ́wọ́ kó sùn ẹ̀. fọláwo mọ ọkọ lè ba ṣeré lókè kíni o lékè bàǹtẹ́ yẹn. ìyàwó àyìnṣà wa ni èmi gan lọ́rọ̀. sọ́fà òkùnbírù mọ yú obìnrin irú kí máa sọ nìyẹn tí bá wá lọ́gbẹ́ èmi ọlọ́run má jẹun rántí tálá ní pálapàla ta ló ní ìranù wọ́n máa sọ bẹ́ẹ̀ mọ́ ọ. ẹ wo bí àwa ti ṣàlàyé yẹn tó wọ́n tún á má pẹ̀rẹ̀ ara wa pé pẹ̀lú pé mi gẹ́gẹ́ máa fún ẹ ní ìròhùn tá ànábì máa ń ṣe. ó ní innahu kanat laylati minhu ìjọ tó bá jẹ́jọ́ mi fatahantu shay'an min sha'iri àṣẹni tí ọba jẹ́jọ́ rẹ̀ ó yẹ kó ṣe nǹkan aládùn lẹ̀ fọkọ tí òfin ní máa kẹjọ àti bọ́ sọ́jọ́ mi ẹ̀yin obìnrin yẹ lọ lẹ́kọ̀ọ́ o ti lóògùn tó lè ṣàtọkọ ẹ yàtọ̀ sí kọ sanẹkàlì ọgbọ́n tí wọ́n ní ọlọ́bẹ̀ ló lọ́kọ́ ìyàwó àìsàn níjọ́ tó jẹ́jọ́ àwọn ọ̀hántúnṣe àmì ṣàìrìn mo mo lo àwọn nǹkan kan bíi jéró ẹ mo fi ṣe bíi búrẹ́dì fojìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ wọ́n ní fọjá àtúláhùn kúrú sọ̀dì ọlọ́run tó wá sí kí o òun wá fi nǹkan tí èèyàn lè fi jẹ búrẹ́dì yẹn gan òun tó fi sí fọjá kàlí ọlọ́ba wọlé fọ̀rọ̀ dẹ̀lbáàb ọba tún dálẹ̀kùn padà ọwọ́ àwọnú mọ́sálásí. wọ́n ń sanu sọ sálámbàdé fẹ́ ṣe kí ni o tó bá fẹ́ sùn àgìlà kọlbáàb á ṣe kí ni o á ti ẹnu ọ̀nà káwọn náà máa tilẹ̀kùn tá a bá fẹ́ sùn. wà á kọ àlìkùr bàtà àgbè tàbí ibi tá a pọnmi sí àníṣe sálámbàdé pa wà á fa alikọ́dà tọ́ba jẹ́ ife náà yóò bò wà á fa alimisibá á tún paná ó ní mo sáà ń retí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àníyàn sọ̀rọ̀ pé ọ̀sẹ̀ rí kí n fi gbóúnjẹ tí mo gbé lẹ̀ fún wọ́n ní ṣùgbọ́n o fàlámì ẹ̀ ń sọ̀rọ̀ ànábì ọba padà hàtà ọ̀làbàní tóorun fi mú mi wà àwùjá àwòlì bárọ òtútù wà dà nẹbi láàmú sallallahu alayhi wa sallam ẹrí bóbìnrin mi bó ṣe wéèsì ọkọ rẹ nìyẹn o òtútù dòjì sí Ọlọ́run láàmú fa àtàní ọba wa bá mi fa àkọọmọ ni ọba jí dìde pẹpẹ ìgbà ọwọ ají dìde ni mo ti ń sọ ni pé adìpì ìní mo fẹ́ kó gbóoru fún mi bá ń wóoru wọ́n ní fọkútù lẹ́hu wọ́n wá ní eré òjíṣẹ́ ọlọ́run ẹni àhìn mo máa ń ṣàlejò lọ́wọ́ ooru olo tó ní ká gbà báyìí kọ́kọ́ ọ̀la wọ́n láàrin sọ̀sọ́lá wa sọ wípé wàyí ni ṣífi àǹfààkìdáyèkì tọ́wáyé kó lè dọ́gbọ́n ká sọ kó níbi ìtàn rẹ méjèèjì ó ní mo wá ka ọwádà àkàdàhù ìṣẹ́ ọlọ́run wá gbé ẹ̀rẹ̀kẹ́ rẹ̀ lé àtòrí rẹ̀ aláfàkàdé sórí itan mi hàtà àdáfi à tó fi gbóòórù yẹn. ẹ̀rí àwọn ẹ̀kọ́ obìnrin mi ta ń lóru yìí ta ń lóru òsì ẹ̀rí wọ́n ní láàrin ìgbà yẹn wọ́n ní fa akubala ti ṣáàtún lè járe náà dáàjì náà wọ́n ní bẹ́ẹ̀rẹ̀ kan ṣe wọlé nìyẹn tọ́jẹ́ ta aládùúgbò wa ọ̀rọ̀ aládùúgbò wọn fẹ́ sọ ni wọ́n fi má di sì yí wá o ọlẹ́rẹ̀ yẹn wọlé tó muhammad àti ilà alukoro ọba lọ síbi oúnjẹ tó gbé kalẹ̀ fáàmì sọ̀sẹ́lá ọba ọba jẹ́njẹ́ yẹn ẹ̀rẹ̀ yẹn bá lọ padà kọ́ ọ́ láti ó ní wọ́n kọ́ lẹ́kìtì wáàní ọlọ́kàn mi ò lélẹ̀. ọlá ní sọ̀sálá jí ọba àdàrútúhà ilẹ̀lbẹ́b olóhùn wá sáré lépa ẹran yẹn lọ sẹ́nu ọ̀nà ọlá ní sọ̀sálá sọ pé kúbi má àdìrákìtì mi ń kọrò síkì èyí tó jẹkùn gbé kéwù ká jẹkùn ká jẹ a lè jẹ ẹ̀mí rẹ̀ ẹ lè jọ fi kọ́ọ̀pù mú mi àtẹ̀wúrẹ́ sẹ̀rẹ̀ ọ̀dà kò sẹ̀rẹ̀ ọ̀dà kò rárá ewu rẹ̀ bá ti mú mi táyà wá náà sì gba yòókù lẹ́nu rẹ̀ ó mi ẹ̀mí tẹ lọ́kàn lè kàn. èyí tó kún gbà wọlé àtúkùdì ìjà rọ̀kì fi ṣàtìhì má kó tábà ládùúgbò rẹ níbi ẹran rẹ tó wá jẹun tó gbé kalẹ̀ o sallallahu الله wa sallam ها يا ìtàn الحديث. wọn àti o lọ́wọ́ ayé pàdésì yìí lọ́ọ́ gbádùn ni ọ̀bá dáa báwọn míì tó lè kun lápá wà ó ọ̀pọ̀ dáadáa àgbájú lọ ìwọ́n tó o máa ń kó oorun pé ẹ̀bí náà padà sọ pàdésì ni ọ̀la làáfíà ni ah, èyí èpè tí wàá ti ń jẹ ọ̀tọ̀ wà nílẹ̀ tádìsí ilé yẹn gbádùn ìpè ọlọ́run àti tàwọn mọ̀lẹ́kà àti gbogbo àwọn èèyàn lápapọ̀ fóbìnrin tó bá kooru fún ọkọ ẹ̀ kódà ara àwọn ẹni tọ́lọ tọ́lọ bí àwọn àfa wa léèrè pé ọkọ tó ń fi sìgá ń kọ́ ọkọ tó ń fi sìgá ó rí tẹ́lẹ̀ pé ń fi sìgá tó lọ fẹ́ kó o kọ fún. tọ́rọ ẹni tó ní ẹ̀tọ́ ká sọ pé ìfẹ́ ọkùnrin ni fóbìnrin ọsọ pé òun ní ìdí kéèyàn sọ pé ìgbà àwa la ní ọ̀sáyè mọ̀rẹ́ ti jọ́ kan mo ṣe lẹ́kì ọ̀tán ní mọ́sálásí ọ̀dọ̀ wa kóbìn kan ṣe tẹ̀lé mi nìyẹn kí ló dé ìyá ó ni wọ́n àti tẹ̀ ṣe lónìí bíi kọ́dẹ̀ wa lẹ́wọ̀ wá ní o títọ́ kó ohun yìí lòun rírí o tóun bá sọ pé òun nídìí ẹ̀ báyìí yóò lòun ọ̀ráyé kí ni kò sáyé òun ọ̀ráyé bàbí ṣe ń kan òun sì ní bùkátà òun fi fóònù dá láàmú wọn lọ bá wọn ní ah, sí fún wọn á lọ sí ìsìn náà tàbí wọ́n lọ́mọ mo ní ráyè ìyá kó kó kàtìkàtì ẹ̀ fún wájú mi. ẹ̀rí àṣẹ́tọ̀ ọkùnrin nìyẹn kí àwọn kan wà ń bẹ̀ yìí pé inú kẹta lè fi kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀kan mẹ́rin nìyẹn tọba ti wá sí tí ọgbọ́n wá sí o sì mọ̀ kọ́ láìkì oorun fọ́rùn dùn ẹ ò kó bí mi láìkì oorun ó lè jẹ́ ọ̀nà ẹ̀ ló fi kọ́ o lọ́yà pé ọmọ wọn rẹ̀ ìwọ tó fẹ́ fẹ́ yà tó tẹ̀ fẹ́ fẹ́ yà ò kí yẹn máa jẹ́ sí hà fún wa. àwọn tó bá ti fi lélẹ̀ báyìí lọ́ máa bá lọ. tó bá wo pé bí kinní yẹn ṣe ń ṣe ọ́ nítorí ipò ní bùkátà sí látijọ́ yìí tó bá lọ gbé kalẹ̀ bẹ́ẹ̀ àfa tó bí fi padà kúndùn rẹ̀ mọ́ lọ́wọ́ ọwọ́ nìyẹn o wọ́n máa dìpọ́ padà máa wá sá iṣẹ́ rẹ̀ gbalẹ́ ọ ọba lọ gbalẹ̀ àtọwọ àwọlé gọlọ bí ológbò yóò ti sùn gbà tí yóò ti sùn gbàgbéra yóò ayọ wọlé gọlọ yóò fi lọgbọ lọ sùn lókè àmọ́ gẹẹsì yìí ìdèmẹ bẹ́ẹ̀ sálọ ní àbí ó sì lè wá padà di dédé àtúbà àti olóhùn lọ kírun yẹn nípa ó tẹ sálọ ó sì wà lẹ fún yín ìfẹ́ sálọ ni bí tẹ sálọ òun náà lẹ padà wá kàn yìí wọn ni ó ti fi kinní ó ti ṣe níwọ̀ntúnwọ̀nsì torí tóbìnrin ọba gba tiẹ̀ tẹ́lẹ̀ tó bá fi rè ń ti páyọ́ padà gba rírè àfọwọ́rá lè fèrè dà ó ní wọn nẹ́fṣù kàtẹ́sílẹ̀ ẹ̀ńtọ́ mílíọ̀nù ṣàbàlà ọ̀bẹ rọ̀dà wà ẹ̀ńtẹ̀tìmù tẹ̀m̀fàtìm ó ní wọn nẹ́fṣù kàtẹ́fọ̀lì sórí ẹ̀mí. ó dà gẹ́gẹ́ bí kíni o bí ọmọdé into mele o tó bá fi lára kalẹ̀ báyìí ṣàbàlá hóbi rọ̀dà á nífẹ̀ẹ́ kó máa mú yẹn ẹ̀wọ̀n kọ́mọdé téèyàn bá filẹ̀ ó lè mú yẹn dágbá ó mo rántí àwa dáadáa pé a ti lè dọ́rọ̀ sọ ká sì ń lọ ọjà tá à ń bọ̀ báyìí á sì tún máa mú wọ́n tẹ̀ lábúrò adé lábúrò wọ́n sínú kọ́ bá sáré dààmú. Yes. Eh, mo rántí dìsú. Bá a tún ṣe dàgbà yẹn báyìí, wọ́n lè tún sọ àbúrò lẹ̀ báyìí, wọ́n á tún gbé wa pọ̀. Mo rántí mo ṣe jókòó yìí. Tí wọ́n sọ pọ̀ ọ̀gá ọ̀dẹ̀ ẹ̀rọ ọmọ gbé pọ̀ kíní kẹ̀. Tí wọ́n sì ti rẹ̀ wa lọ jà, máa ń lọ dẹ́rù pọ̀pọ̀ lóòótọ́ ọ̀pọ̀ ìpọ̀ ni. Tá a lọ bẹ̀ tá a bọ̀. Àwọn àti báyìí wọ́n yá kíní sẹ́lẹ̀ ọ̀yá ẹni tó ṣe pé òun ní àkọ́kọ́ tó ní ọkọ̀ọ̀kọ́ bẹ̀rẹ̀ tí ó bọ́ sínú sísẹ́mù yẹn nìyẹn tó o bá ti fi gàlegàle yẹn eégún gàlegàle yẹn òun ló fi kọ́ àfáà òun ní o ti máa béèrè fún nìyẹn tó di pé ẹ̀kín òtó ẹ̀mejì òtó ẹ̀mẹ́ta òtó àfọ̀bá máa sánlé tó yá pé ìwọ ní ọmọ bó ṣe bó ṣe ṣe rẹ tó fi hìn rẹ lémọ̀ ọdíye ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá dágbára rẹ̀ fún kò sí wàhálà mẹ́ẹ̀ torí bọ́lọ́run bá àlekọ́lá ṣe dá wa oríṣi ni àbọ̀lọ́hún fún àdúsùn sálá ní agbára rẹ̀ yàtọ̀ sí bọ́lọ́hún ti ṣe lẹ́tọ̀ fún pé kó fẹ́ yá ju ìyàwó mẹ́rin lọ. àfàwọn Anas bin Malik ọ̀dìyànláhù tààlà anhu ardọ́ wọn lọ dá àwọn lójú pé agbára ọkùnrin táàsì lọ́wọ́ àlára àdúsùn sálá. géńdé ọkùnrin tó yẹ pé tó bá wọlé pẹ̀lú obìnrin báyìí obìnrin á máa dúpẹ́ ẹ̀ pé tó tí ọkùnrin bá ṣe bó ti yẹ kó ṣe gan obìnrin ó dúpẹ́ fọlọ́run pé ọlọ́run ṣeun pẹ̀lú ọkọ tí mo ní báyọ̀ pé bó ti yẹ kọ́ wà gan-an lọ́ wà yóò ní ìtumọ̀ sóbìnrin irú géńdé bẹ́ẹ̀ tó lè wà pẹ̀lú obìnrin tóbìnrin ó dúpẹ́ sí alihamudulilayi mọ́rọ́ ọkọ gidi fẹ́ káwá karú wọn bíi táàtì bẹ́ẹ̀ irú egun bẹ́ẹ̀ lọ́wọ́ lára mẹ́rin a sì gbọ́dọ̀ gbà ó gbọ́dọ̀ wà nù àkídà wa ó wà fatawa àlà wa àríkánì islam tí sheikh ibn simi rahimahullah ta'ala tí wọn kọ hadith yẹn dẹ gbádùn bẹ ọmọ yẹn ibi àwọn sọsọlá ń tó fi súnmọ́ àwọn obìnrin yẹn tí tún sẹkùn sẹkùn ọ wà mi torí ake láàrin pàápàá dá làǹsàrè báyìí àádọ́dọ̀ gbogbo wọn yíkáyíká báyìí kò tẹ̀sí ẹ̀ nímọ̀ sí nǹkan kan ṣẹlẹ̀ orí wọn tí wọn bá lọ dìnnú eléyẹwò àfáà ó pinrẹ lẹ́mìí wọn á kàn pé àfa ẹ pinra yín lẹ́mìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín. so nípa bẹ́ẹ̀ a ah, káàdì ìsìn yẹn bá lọ gbádùn ni kò bá dáa bẹ̀rẹ̀ àwọn èyí tó gbádùn tó pọ̀ kánrin tó sọ pé ọmọ akọrun fọ́pọ̀ ẹ tó ọba fi pé bíjínẹsì kí ọlọ́run tó ọba fẹ́ kó jẹ́ tiẹ̀ látọ̀dọ̀ ọlọ́run látọ̀dọ̀ àwọn mọ̀lẹ́kà àti lọ́dọ̀ gbogbo èèyàn kódà rìwáyà mi sọ pé tọkọ yẹn máa fi yọnu wọn náà dẹ̀ sì mọ̀ ọkùnrin ò ní yọnu tó fi sọ pé ọ̀dà mo ti gbọ́ ìwọ̀n tó lọ gbọ́dọ̀ gbà ní tó sọ pé mo ti gbà gbà yẹn lọ́kọ́ tó máa yọnu. àwọn adábá ti ṣe bẹ́ẹ̀ ẹja lọ ṣàtúnṣe rẹ o ọ̀la lè pẹ́ o. ọ̀kan nínú àwọn àǹtí wa kan ọ̀sálẹ̀ ìsílẹ̀ ìpẹ́ yìí ọjẹ́ bí ẹ̀gbọ́n fọkàn náà ọmọ ya. àṣà ìgbọ́ rẹ níye ń wáyé láàrin òun àtọkọ rẹ̀ láti bí ijọ́ mẹ́ta kan. ọwọ́ àkùn oṣù mẹ́ta tí ó kù ọba bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sọ́kọ. lẹ́yìn kí ń gbó òkú ẹni tọ́jú ọkọ yẹn sọ pé ọba yẹ kó sùn mẹ́ta sígbà tá a wí yìí ló kú kò ní ní ìtumọ̀ sí wọn ṣùgbọ́n nísìnyí tó ń tẹ̀ ń fílì kó ń fẹ́ yàwó subhanallah ẹni ó ti bí wọn àgbà tó ti di ọwọ́gé ni o nísìnyí tó ń tẹ̀ ń gbà kó ń fẹ́ yàwó gbà yẹn lọ́wọ́ àlọ́ abẹ́ ọkọ yẹn ti ń sàn ẹkún dáwé yìí náà mo sọ pé ọ̀la lè fẹ́ jù fún wọn náà àìníyà àwọn èèyàn tá a ti rí tó rí pé bí ṣe ń ṣe fọ́kọ oríṣi ni ó sì kùn sáàtà tí ọlọ́ba ìbò ti ṣe ń ìwọ náà tètè yí padà ó fáyẹ pé ẹni tí máa ń korun fọ́kọ ní ọ ọ ṣe ń jẹ ó ọlọ́wọ́n bá àlejò alákọ́sọ àtúnṣe wa. àdìsí yẹn máa dán fìhí pẹ̀lú líle rẹ̀ náà ó náà nísàlẹ̀ má rí àwọn àgbọ́yé kọ̀ọ̀kan mbẹ̀ àgbọ́yé mẹ́ta kan tó wà mbẹ̀ kan nìyí ńbẹ́ńbẹ́ ìṣe obìnrin lójú kòkòrò pé kó máa tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ kó sì yọ ọkọ nínú kó dàbí ń ṣàlejò lọ́wọ́ má torí kó ń ṣàlejò kó máa lé ọkọ dànù kó máa tarí ẹ̀ dànù fàmọ́ra ká tó wá sọ pé gbà tí ó ṣàlejò lọ́wọ́ ká tẹ̀ níyẹn àdéhìtì tó gbádùn wà fún yẹn tẹ́lẹ̀ àfikẹ́ sí iye ẹ̀ sáà tẹ̀lé sí ìyàwó àyìnṣá ó sàn sọ̀tọ́lá yorùbá ṣírò ní ọ̀yá mọ̀rọ̀ ni abami ṣeré yóò dẹ̀ pa mí láti ẹ̀fà àtẹ́zẹ̀rò máa dẹ̀ mú bàǹtẹ́ máa fi sí ara àwọn sọ́lá máa bá mi ṣeré pẹ̀lú lókè aṣọ yẹn. so bákan náà nínú àgbọ̀yé hadith yẹn tẹ́lẹ̀ yóò bá gbádùn àwọn èyí tó gbádùn pọ̀ kẹrin tó báàkì àwọn eléyìí òun ni pé ó tún ṣẹ̀tọ́ kéèyàn fara ro obìnrin kéèyàn sì gbòòrò ara àti subhanallah ìwọ tó tìyàwó rẹ ta ní ọmọ akiri gbúre káàkiri ń bọ́ ló ti gbòòrò ara tó jókòó ti ẹ̀wà ti su àbí rómàlà ẹ̀ ẹ̀ yọ wọlé lálẹ́ ó lè gbòòrò ara kan ara dẹ̀ kan ti gbóná rẹ̀ jì kan báyìí ọmọ alágbára o ìyàwó rẹ̀ wà nulẹ̀ aya ni wọn kọ́ni fi bóyá o ti kún ná wọlé tabarajina tabarujal jahiliyatil ula ìbáàdà ni kóbìnrin gbélé ìjọsìn tí wọ́n agbálada lórí ẹ̀mí ẹ̀lẹ́kọ̀rọ́rú ẹ̀ kódà ní ẹ̀tọ́ tóbi gbọ́dọ̀ fọkọ ló wà ẹ̀lẹ́kọ̀rọ́rú ẹ̀lbẹ́yì sọ pé tíyẹn bá lọ tíyẹn bọ̀ báyìí yẹn ọ̀sán máa bá náà ni àwọn kan nítorí ẹ̀ làá fi ń ba làá fi ń da sọ̀bùn ọ lójú wọn náà dáàbò ìyàwó ẹ lójú orí pé yàtí jẹ́ ọ̀pá gan ni ó dọ̀sẹ̀ òun gbá bọ́ káàkiri alámàlà tàbí ìyàwó ẹ ti rìn lọ láàárọ̀ ni ọdẹ ti sáré jáde ìwọ náà lọ lọ gbá bọ́ tẹ́lẹ̀ mi wọ́n ti ń ta túwó wọ́n tún dalẹ̀ onídìí àkàrà àtẹ́kọ́ ṣé gbèsè ayé lélẹ́yìn àbí gbèsè ayé wèrè gbogbo nǹkan tó wá jọ ń lò gbèsè ayé kì í síyà lásán lẹ́yìn gan gbúnra wọn bíi ewúrẹ́ ọ̀tẹ̀ náà nìyẹn kò sálàkọ̀ kankan mọ́ àwọn ọmọ wọn fáwọn aládùúgbò ẹ ọ̀kẹ́ náà ọmọ ìyá wa béèyàn bá fi obìnrin gbà lọ tí ọba ọmọ àlárò yóò ní ojókòó ara ẹ̀ ni ọba àdá káfárí rẹ̀ rí ọgbà ọmọ ọ̀sáàlì àníkọ́ màmá àlárò àmàlà. ee ọmọ àmàlárò kí ni ibi ṣe ah, obìnrin dà ó ní orí ah, ò lè ìjọsìn àṣẹ́sìn ló jẹ́ fóbìnrin ọ̀rọ̀ rò fi báyìí kóbìnrin jókòó ilé ọkọ rẹ̀ báyìí nítorí pé yẹn bá ti ń sàṣẹ ọlọ́run báyìí ó ń ṣèjọsìn ètò ìtọ́ba lọ tọ́ba bọ̀ ìyẹn kì í lálejò lójijì ọkọ dé bóyá àwọn ènìyàn dé láti èkó àbí wọ́n dé láti ìlú kan wọ́n dẹ̀ wá nu hadith pé ẹni ọba nígbàgbọ́ sọlọ́run àtọ́jọ́ kẹyìn fàlẹ́ yóò kéré mu dọ́ìfà ọba délé ọwọ́ lé ń jáde ọ̀sí àwọn ẹlẹ́yà lé mi. Ah, bẹ́ẹ̀ ni wọ́n kiri ata lọ́nà. ọwọ́ abọ́ dàbá yìí olóhùn ó pe àwọn ọmọ ogun ọba túká ẹ ò sì gbá bọ́ ọ̀sà palejò rẹ lé ọgbà bọ́ọ̀lù ọ̀rẹ́ wà palejò ńgbà ni mo bó ní bàgì black wàláyé bàlá bàlá tó ń bẹ́ẹ̀ ni ó fi máa yé wa yé pé obìnrin àtẹnidé fi ilé ni kí n ó gbòòrò ara lára ẹ̀ kó dàbí ń sàlejò ìkẹta nínú àgbọ́yé hadith yẹn òun ní ìṣelójú kò alálẹ olùfà lórí ìfẹ́ àti àtìlẹ́yìn máa lè jìrọ pẹ̀lú aládùúgbò àti pé èèyàn ò sì gbọ́dọ̀ kó sùn tábà aládùúgbò yẹn ní parí ẹjá rí hadith ẹyọ kan yẹn káwá dúró. قال حدثنا إسماعيل بن قال حدثنا الأحرار بن عبد الرحمن عن أبيه عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من لا يعمل جاره بوائقه. طب سليمان بن داود أبو ربيع wọ́n ní ismail bunu jafar sọ fún wa pé alala bunu abdulrahman náà sọ pé wá látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ àbí ìwé ọ̀jà lọ́tàrà wọ́n lè ti ọlọ́run sọ yìí pé kò máa níwà lùjẹ́ ní ọlọ́run من لا يأمن جاره bawa'iqahu ẹni táládùúgbò rẹ̀ ọba fọkàn balẹ̀ tó ní ṣe láburú sí o ah, lágbájá aa ah, èmi kọ́ èmi aládùúgbò rẹ̀ ni aa ah, irọ́ ẹni òní wà lójẹ́ náà tọrọ rẹ̀ bá rí bẹ́ẹ̀ o báyọ̀ káwọn ọ̀jọ́sìn rẹ̀ yókùn ti gún régé tó àgbọ́yé hadith yẹn òun náà ni pé ìkóṣù táró kúrò fàládùúgbò òun ní ajé kígbàgbé yẹn pé ní sì máa ń ṣokùnfà wíwà lùjẹ́nà fún yẹn aláhùn àdìsẹ́nà lùjẹ́nà ọlọ́run kọjá wà lùjẹ́nà kó sì ṣàtúnṣe wa hádà wàsálàlá wàsálàm mọ̀bárakàlà hàmàdù wàlẹ̀ àtàlẹ́. الأول الثاني الثالث

lókè ìgbà tó ti pẹ́ nìyẹn ló fi àní kàtà náà lápè ẹjẹ́ ká mistake kò mọ́ mọ̀mọ́ nìyẹn tẹ́mọ̀ kó bó ṣe rúfin yẹn bó ṣe rúfin yẹn ìyẹn lè má bàa lọ lórí rúfin rẹ̀ bẹ̀tì kéèyàn náà gbà pé yẹn ṣe mistake èèyàn tẹ̀tẹ̀ rẹ̀ o tẹ́mọ̀ pé nítorí pé rúfin èèyàn lè ṣàdédé ẹ̀ ọ́kẹ̀wà ìmílẹ̀ ti rí bẹ́ẹ̀ wọ́n ti rí bẹ́ẹ̀ ẹ má lọ. bẹ́ẹ̀ ẹ hafa náà la gbé sẹ́mọ̀ báwọ̀ ọ̀mọ̀ fún ọ̀sọ́ bá jẹ̀bi pàápàá yẹn. àwọn ọmọ ẹ ẹ àmọ́ mọ̀ pa náà ní ẹ̀rù bíi táyì kò dágbé sí náà nìyẹn ṣé wọ́n fẹ́ bá a ṣe mọ̀ bó ṣe já nìyẹn náà kí lóyún ó ṣe ẹ pé bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ rárá ìyẹn ó dùn ó fún ni pé tó ẹjẹ́ wìrì ọmọ abá tiẹ̀ lọ ẹ sálẹ̀ ìsàdédé sọ fún fi kọ́ lẹ́kọ̀ọ́ pípa ní pa àbẹ́ sì gẹ̀ẹ́dì àmọ́ mọ̀ náà ó ti padà já ah. ńgbò tíjà sí pé ó ní sábàbí ẹ̀ ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Sudan gùbárù máa ń ṣẹlẹ̀ òun ní eruku ààrẹ ti gẹ̀ẹ́sì eruku máa sọ kalẹ̀ bíi kójò máa rọ̀ mọ̀rọ̀ bá rìn ẹ́ di é débi pé mọ́tò máa tẹ̀lé lọ́sàn gẹ́gẹ́ báyìí láti lè máa fi rí náà ìgbésẹ̀ táwọn máa ń gbé tí yẹn bá lọ pààyàn pẹ̀lú ṣèṣì yẹn wọ́n ní pé ní sòdí àwọn máa ní kọ̀sán tẹ́rírù ṣe síbẹ̀ yẹn wọ́n gbọ́dọ̀ darí ẹ̀ sí ilé ẹjọ́ ṣẹ̀ríà eh, sọdíye tí wọ́n fi wòye sí torí rú ṣẹlẹ̀ ọ̀rọ̀ traffic light kò ṣẹlẹ̀ lójú ayé àná sọ̀sọ̀rọ̀ méjì ni pípa yẹn tó ṣẹlẹ̀ lójú ayé àná bí kéèyàn mọ̀ mọ̀ àti kéèyàn ṣe mistake àti èyí tó jọ mistake èyí tó jọ mistake òun ni pé àà tí ò bá já sí pọ́ fẹ́ rí bẹ́ẹ̀ lójijì kí yẹn mú fóònù yìí kó sì lẹ mọ́ yẹn kó ń tọ̀hún sí. ọ̀rọ̀ ni ò tí ì yé rárá ṣé bó la mọ̀ gbogbo àwọn nǹkan tó wà nù àkọọ́lẹ̀ nìyẹn á wá rí pẹ̀lú eléyìí kọjọ́ ẹni yẹn rúfin ni ló fi padà sí kí ni o ló fi padà kú ìyẹn wọ́n ṣe darí ẹ̀ sílé ẹjọ́ tó bá jẹ́ ilé ẹjọ́ àwọn mùsùlùmí ni wọ́n á wo kí ni wọ́n máa ṣe nípa ẹni yẹn bóyá wọn sọ pé tó ní sòdíyà ni kéèyàn san àbí wọn dá yẹn lẹ pé kéèyàn máa lọ wọn lọ wàhálà ṣùgbọ́n pé bóyá rú ìṣẹ̀lẹ̀ yẹn kò sí kankan tá a lè fi jọ́ nínú àwọn kan tó ti ṣẹlẹ̀ ipa yẹn ẹtún mi gbọ́lẹ̀ kan sí ìmọ̀ kéèyàn mọ̀ mọ́ àbí kéèyàn ṣe mistake àbẹ́yìí tọ́jọ́ mistake ìyẹn lásán ni ṣẹ̀rí àmẹ́nubà fún wa gbogbo eléyìí ní ìdájọ́ ẹ̀rí nìkan tá a lè abẹ́ kì í bọ̀ ní ẹni yìí ló dídí ìrúfin làdánwò fi ṣẹlẹ̀ tí wọ́n á dá padà sílé ẹjọ́ ṣẹ̀rí àná. èyí tọ́jọ́ mistake ibi tí wọ́n sábà ti máa ń lò ojú ọ̀hún náà níbi ọ̀rọ̀ ogún mú tí wọ́n máa ń sọ náà ní pọ́ńtà òun ò ní ni o òní jogún náà wọ́n máa ń wí bí ọ̀rọ̀ wọn ti máa ń wí jù tọ́lá yẹn fẹ́ wọnú àyà mistake lásán ní mẹ́mẹ́ ó ṣe ó mọ̀ ẹni ọba pa mòmìnir mùtàmìdà fàjìzá òhù jahannam. ńgbà ó sì débi tẹ́lẹ̀ kejì ẹni ọba pa ní kíni o ní mísíkì ọ̀sọ̀ pé ọ̀sẹ̀ kíni o ó máa máa fẹ́ díyà. adẹ̀ tún ṣe àdíyà yẹn òun ni ọba àṣẹrú dọmọ. ẹbẹ̀ bọ̀ àṣẹrú dọmọ yóò sì san owó fún àwọn àwọn mọ̀lẹ́bí tí ọba alágbára àti ṣẹrú dọmọ ni ó ti kíni o agbáwẹ̀ Ọrịa oṣù méjì àgbà yẹn tó di ẹ̀tọ́ tí òun lówó yẹn tẹ́rí yẹn èyí tó á jù ni pé ká darí ẹ̀ eh, àwọn ẹni tó ilé ẹjọ́ tó àjọ Islam náà. gbogbo àwọn ẹgbẹ́ ọwọ́. téèyàn bá kẹfẹ máa pẹ sọ ìrẹjẹ ni wọn ń pè bẹ tọ àwa mọ báwọn míì lè ṣàtúnṣe tọ̀dọ̀ tí wọn mọ rẹ jẹ ní jẹgbẹsẹ ọwọ́ torí nǹkan tí wọn sọ fún yín náà ni pé kẹfẹ nu kò lórí láburú kò bá lè máa tà ẹnìkan bọ fún wa ní gbogbo nǹkan tí máa sọ nìyẹn. káwọn aṣọ aṣọ obìnrin tí sọ pé lòun wọ́n dẹ̀ ti jáde kó nínú àyà ẹgbẹ́ ọ̀kan náà fi ìbò yóò ti kún ná torí aláṣẹ máa di méjì àwọn ẹgbẹ́ oúnjẹ ọwọ́ yẹn gẹ́gẹ́ bí ẹgbẹ́ wọn lè yẹn níṣẹ́ kẹtọ́ kan ní ọ̀dẹ̀ nídìí ẹ̀ kíní ẹ̀ máa padà takora wọn ni ọlọ́run bá àdìgbẹ́ ọlá fọ́sà nù wa. alẹ́ sọ́lá tó ẹ ń lè yóò fi máa sọ fún pé kó tètè dá yẹn lóhùn padà o ààrẹ ti kẹ́sì pé tètè dá mi lóhùn o sọmọ pé pépè yẹn bá jà títí fá wọ́n ló ti kọ́ ní mo ní ọmọ alọ́lọ́lọ́ lọ́gbọ́n sáfẹ̀mí náà ni ó lè padà fẹ́ máa kàn mí o torí bẹ́ẹ̀ tètè gbá o èèyàn máa sọ fún bẹ́ẹ̀. ìbéèrè nípa yọmọ bí ọ̀rọ̀ ìmúkùnkùn àwọn bẹ́ẹ̀ wọ́n á ń tẹ̀lé lágbẹ́jọ́ wàláyà àlọ́ ni bá a sì ṣe ń ṣe ń tòótọ́ nìyẹn ẹ pé tá a bá ti jókòó méjì mẹ́ta báyìí wọn tá a bẹ̀rẹ̀ nìyẹn tá a bá lákèsí tá a fẹ́ pé ká lọ pọ̀ ọmọ ìyá wa yẹn sákèsí èyí tí ì sọ̀rọ̀ ẹ̀yìn òun ni pé ìwọ tí wọ́n ń sọ fún ọ̀fẹ́ dìde àtúnṣe pé lágbájá báyìí jalè lágbájá báyìí ṣe sìnà lágbájá báyìí ṣe kínní ń tẹ́ ló ṣe nìyẹn ń rí lọ́la ààrẹ ti gẹ̀ẹ́tì yẹn ò kí ń sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ àásọ àtún kákọ̀ sẹ́ni kankan tí ọlọ́ọ̀ba rí bá nìyẹn ó dẹ̀ lè fàyà sáré fún yẹn. èyí ó dìde nìyí téèyàn bá ti kìlọ̀ fún ọ wípé ẹgbọ́n sáfẹ́ lọ bẹ́ nìyẹn sọ̀rọ̀ ni pé kó yí padà tí wọ́n bá ti ní kí èsì fẹ́yìn ó dìde ni. àyàn oníṣẹ̀yàn ìjókòó fún lélẹ́ yẹn kì í sáàyè tó dáa àyè tí ọ̀padà jẹ́ kí yẹn jí ìyá sàárè kí nìyẹn wá mẹ́. سبحانك